بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه تعالى من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم لله. we give thanks to Almighty Allah for giving us the opportunity to converge in one of His hours on the heart, the most best place on the heart, Al Masajid. We beseech Him that He keep on bestowing His mercy upon us and upon the noble among the mankind, Prophet Muhammad sallallahu alayhi wasallam, his household, his children, and those who follow his path on the day of resurrections. I welcome you all into this area. May Almighty Allah have given us the opportunity to converge the same team in the paradise. Inna waliyu dhalika wa alayhi. Then welcome you once again with tahiyyati, the taslim, that there will not be any taslim to the most important or valuable on it in this life and thereafter. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Inshallah, today, because of the time, the topic before me was labeled or themed as the prophetic mercy. Inshallah, I just tried to follow maybe the protocol about the area we have, maybe a standard of learning in the federal, federal polytechnic or far. Uh, being a means of communication there based on what? On the English language. But due to the circumstances that are surrounded me or are beyond my control, especially the importance of the topics before me, the topics was not being discussed or maybe done with English language, whereby it was done by Arabic language. But just for us to have a comprehensive benefit there. So we try to use opportunities to change use our mother language or mother tongues in this town we have. When we are talking about the mother language, we have some of the tribes among of us that maybe are not maybe Yoruba by, by birth or some people came from maybe from the north or from the south south in the country we have. Then inshallah we try to make it a multilingual. What do I mean by multilingual is that we mix it up English language and other languages, inshallah whereby we are expecting during the lecture by having some words in Arabic. If you have opportunity, consult maybe your dictionary, Arabic dictionary, or some other dictionary you can be able. Or you consult maybe Islamic books, inshallah. The same thing will be using maybe Arabic language, Yoruba language, and a little English. I, mean, eh, I beseech Almighty Allah to guide us right, inshallah. Now, lẹ́yìn ìgbà tí a ti dá ọpẹ́ fún ọlọ́ọ̀bá tó dá ọba tí olóńṣètò sẹ́mi ayé ọmọ ènìyàn òun lọ́ba tí ìsẹ̀mí ayé wa kankan tó pamọ́ bẹ́ẹ̀ ò sí látara ìkẹ́ àánú ọlọ́run tọ́lọ́run fi bá wa lò ó dá gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ó dá fọmọ ènìyàn ìkẹ́ ọlọ́run tuntun bíi tá a gbọ́dọ̀ mọ̀ ní ó sọ fún àdàbọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́kùnrin abánisọ́lọ́tọ̀ ìbákọ́ra. Only who alladhi khalaqa I'm the one that created all what is on the heart for you. Have you seen it? Ó dá gbogbo tí ń bẹ lórí kí ni lórí ilẹ̀ for you lakum ma fil ardi jami'an. Jami'an all in two time. Wọ́n ní summa stawa ila sama. After he now rise to the what? On the throne. That means Allah in his mercy He has nothing to benefit from whatever he gave to us on the heart. So abẹ́ẹ̀nú àná rẹ̀ ọ̀nà kó jọ gbogbo tó dá fún àtòrí tiwa yìí kó jẹ́ wúlò fún wa. Kò wá lè wúlò fún èèyàn kankan illa al-wahidi. Àyàfẹ́ tó bá jó ìmọ̀ lọ́wọ́ kan ṣoṣo. Yóò máa gbé gbogbo tọ́lọ̀ ń dá ìkẹ́ni fún wa. So lẹ́yìn gbogbo kẹta àmọ̀ yìí, èyí tó hàn sí wa bẹ́ẹ̀ tó pamọ́, atọ́wọ́ àlékún kí àlékún kẹfọ́ àdàbọ̀ Muhammad kí àtọ̀rọ̀ ọlọ́run máa bá ẹni tọ́lọ̀ ń rán láti wá sàásírí ayé fún wa torí pé oníwà yá ẹlẹ́mu zọ́ ìrọ̀n mìíràn àyà ti dùnìyà wàhùn àkẹ́rọ̀ tí ó ráàfin ó láàmà tó hàn nínú ayé àmọ́pàlẹ̀ kí a àti ẹ̀mà ayé ta la mọ̀ nú mélòó mélòó ọ̀pọ̀lọpọ̀ kan ló pamọ́ fún wa bẹ̀tọ́lọ́ ń jẹ́ ká nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́nà kó wá ṣíkí kó wá ní wọ́n ràn lórí ẹ̀ ara ìjólùtẹ̀lá nẹ́bí sọ̀rọ̀ wà sọ́lá ìtẹ́tọ́lọ́ fi ṣe fún wa ní wípé a máa tẹ̀lé ńgbà mí láì ní máa béèrè pé kí ni ìdí báyìí àárín àlàyé àwòtàmá mẹ́lìtẹ̀bà eléyìí gan pè ní òpin pípé títẹ̀lé a sincere follower that will not be keep on asking why must be this why must be this? Because there are some of the things on the heart, we ourselves, we cannot recognize it. We heard it from someone before us, whereby we don't know the reasons. They will just maybe believe on dogmatism sometimes that our forefather, they used to do this, they used to do that. But today, we meditated it. So ló bá ti jẹ́ gbogbo táwọn ẹni sallallahu alaihi wasallam bá mú wa fún wa. Kò gbá làákà ìwà ọpọlọ wa ò gbé ká sọ pé a fẹ́ máa bèrè pé báwo ló ṣe ní ká ṣe léyìí torí kí ló fi rí bẹ́ẹ̀ ó ní wa ma arsalnaka illa rahmatan lil alamin torí pé mi ìran ànábì àyàfi kó jẹ́ ìkẹ́ fún gbogbo kí ni ó fún ìlú ayé ajẹ́ kó gbogbo tá ànábì bá mú wa fún wa kí ni ó jẹ́ o rahman ìmẹ́sì ìmẹ́sì ìkẹ́ kó máa jẹ́ fún wa láàyè nínú al-Qur'an ó ní ma ja'ala Allahu alaykum fid dini min haraj ó ní mi ò fún yín mi ò ṣe fún yín nínú ẹ̀sìn tí mo fún yín kí ni o min haraj ìnira ṣùgbọ́n táwọn ẹbí bá mọ́ wá fún wa tí ẹ bá jó olùgbàgbọ́ òdodo tó ti tó fẹ́ tẹ̀lé ojúṣe àtọ̀lọ́ ọlọ́run má bá kò ní rí ìnira kápá lórí ẹ̀ tọ́rọ́ mọ̀ pé dẹ̀ra ló wà mẹ́ kọ́dà bí òbá bá fẹ́nu rẹ̀ mu yóò padà mà pé dáadáa oore ni anábìrẹ́ni sọ fẹ́ gbà wá kan ó ní mi ò rí nínú dáadáa kan fọ́ọ̀mù àyàfi kó jẹ́ pé mo ti tọ́ka yóò mọ̀ sólẹ̀ pé ó rẹ̀ mi kò wá ní máa sínú aburú kan tó lè kọ́ ọmọnìyàn lónìí lọ́la àbí àyàfi pé ti kì wá lọ nípa ẹ̀ pé ẹ má débi àyàfi kó tó ká má débi kí ni ẹ̀ aburú ni ìnira ni ìmà ó lè jẹ́ ìnira tá a fojú rí àbí ní nínú súbàtù bẹ́ẹ̀ súbàtù Furqan ó ní falyahdhar alladhina yukhalifuna an amrihi ó ní ẹni kí wọ́n lọ sọ́ra àwọn wo yukhalifuna an amrihi àwọn tá fẹ́ máa ya pa àṣẹ rẹ̀ àwọn yusibahum fitnah kádà wọn bá ṣe kí ni kó bá níbo ni ẹ fi dúnìyà àwọn yusibahum adhabun alim tàbí tọ́ba dálì kí á mọ ọlọ́run kí má bàbá rí kí ni ìnira àjẹkù mujarrad If someone just go astray or rejected the way, the practice, the lifestyle of Holy Prophet would what? Would be face a calamity in his life. Whereby in the after would be facing what? The hellfire. So kí wọ́n á dé òmùwà tí òmùdí alẹ́ tẹ̀lé sallallahu alaihi wasallam. So fún di eléyìí abẹ́nú àmì ọlọ́run ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kọ́ bá nàbí àwọn aráalé àwọn ìyàwó àwọn sọ̀hádà àwọn àwọn olùmẹ̀sìn àwọn sálàfù sọ́lẹ̀ ọlọ́run kó jọ tí wọ́n ṣáájú tí wọ́n rè iṣẹ́ yìí kalẹ̀ fún wa wọ́n ṣe wàhálà lórí ẹ̀ wọ́n kọ̀ǹpáìlẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa tá a láhùn kọ́mẹ́sì lónìí à ń kà à ń mú nínú iṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ ni ìkẹ́ ọlọ́run bá sábà fi kárí wọn ọlọ́run àwọn tí a gbọ́rọ̀ lẹ́nu wọn àwọn tá a bá wa ọlọ́run ṣàlékún dáadáa wọn lọ àwọn ọmọ wa náà mọyọ wọn kúrò nínú ìkẹ́ ọba dẹdà mọyọ wọn kúrò lólu tẹlẹ tó jùṣẹ ọlọ́run láàkìlá ọdọ ọlá kó wa táyé làbílà mo fi léyìí ṣe èlé tó pè án lọ na atiku anabai prophetic mercy tàbá ti gbọ́ gbólóhùn yẹn n tí ó mọ̀ wá sórí ẹ̀mí wa ni wípé prophetic mercy a jẹ́ pé anabi lóògùn kan oògùn tání oògùn anabi

tẹ́bá tọ́lọ́ òyìnbó tẹ́bá ní ẹjọ́ mo fẹ́ ra oògùn I want to buy a what a mercy gbogbo wa máa tó máa sáré wá sílẹ̀ àká ìwà pé either oògùn tá a fi sẹ́nu àbí tá a fi rárá àbí tó gbé gbanú san n tó gbọdọ̀ jẹ́ yẹn àbí oògùn lọ́dọ̀ Yorùbá ń kọ́ oògùn abẹ́nú gbọ̀ngbọ̀n so ìgbàgbọ́ Yorùbá nìyẹn a jẹ́ pé oògùn lọ́dọ̀ Yorùbá rárá bẹ̀tẹ̀ bá sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ pa oògùn lọ́dọ̀ Yorùbá gẹ̀gẹ̀ ní rírì tá a fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ Esokwa ebo gị Yoruba yes you are not talking ebo gị Yoruba ebo gị Yoruba but sometimes àwọn abẹ́ generalize rẹ̀ wọn ni oògùn oògùn oògùn jẹ́ really oògùn oògùn jẹ́ kí làwọn ń pè lóògùn nínú èdè lágbára ọmọ pé kí ni àdáwà oògùn tá a lò tẹnu ní àbí mímu àbí jíjẹ àbí fífi rárá so that is lọ́dọ̀ yoruba. so lọ́dọ̀ lẹ́yìnbó náà ìyẹn ò púpọ̀ lẹ́yìn èyí tó kàwá nípa kí ni prophetic medicine irú ògùn wo làdájọ́ rí fa rẹ̀ sí sóògùn abẹnú gbọ̀ngàn náà ni àbí ìwòsàn tara tó ti àbí ìwòsàn tara so eléyìí ló máa fà kó tó lè bá lọ lọ sínú ògùn ẹja kọ lọ sínú àárẹ̀ àárẹ̀ ni ó mú yàn kéwòn tó ṣe kí ni so tí ọba rẹ̀ yàn kò lè sọ pé wọn lọ tí o bá rẹ́yìn o lè ṣe kí nínú àwọn ìtàlẹ́ nínú àgbọ́yé tá a nípa àárẹ̀ kájẹ̀ tó máa sáré ogun tí èèyàn kọjá àlà lónìí a gbàgbọ́ yé gan àìlera ẹjá ọba tó dá wa tó lóun máa fi dán wa wò ó ní ولنبلونكم بشيء من الخوف والجوع من الخوف والجوع ونقص من الأموال والأنفس والأنفس والثمرات وبشر الصابرين àgbọ́yé àdánwò lórí rẹ̀ nínú àdánwò lórí rẹ̀ sí kíni láàrin wa àti gbọ́yé that means nínú tọ́lọ̀ torí ẹ̀dá àgbọ́yé kíni òun fẹ́ dánwò látàrí ẹ̀mí àlàáfíà dúkìá wa owó mọ̀ yẹ́kẹ́ ní ọmọ náà wò tábà lọ sínú ọgbẹ́ síwájú làlẹ́ mọ̀rọ́ náà rí bí sèǹtì náà ó ní làtúbùlà ó nà fi amwalikum wa anfusikum á máa bẹ́ yín wò fi amwalikum lára dúkìá yín wa anfusikum áìdá lára ara yín àbí lára àwọn táyà ìdíjọ ń gbé ó wá sọ wọn sọ pé wala tasma'una mina alladhina utul kitaba min qablikum ẹ̀fì sọ́mù n'ofe gbẹ̀yìn tọ̀hún yẹn náà ó sọ́mù tì náà ìyẹn ni pé a pé àkọ́kọ́ àgbọ́yé ààrẹ ni pé àdánwò látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ti mọ̀ yìí ta ni látọ̀dọ̀ bá dẹ́dà ló bá so a lè ṣe sùúrù a pé àkọ́kọ́ oògùn tá a máa lò sáà rẹ̀ sùúrù ẹlẹ́ẹ̀kejì náà anna al-musiba la yusiba ahadan min khalqihi illa bi izni àwọn anígbàgbọ́ pé gbogbo tó wọlé kàn wá ní àdánwò àárẹ̀ ní àdúgbò tó wọlé jẹ́ kò lè sàdédé kàn àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́ ọba nílẹ̀ àfẹ́rẹ́lẹ̀ pé wà á máa sọ ọba ẹ̀kọ́ ní musiba tí ń fàbí ìsìnlá ní kankan ò ní kàn inú àdánwò àti pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run tó tiẹ̀ láàyè ní wà á máa sọ ọba ẹ̀kọ́ ní musiba tí ń fàbí máa kẹsàbà ti gbogbo tó wọlé kẹ̀yìn náà dánwò ẹ pé ń tẹ́ fọwọ́ ara yín fà ní ìyẹn tí pé láfa wà ní fún àǹkẹ̀sí ọ̀pọ̀ rẹ̀ ní ìwà tí ó ti yẹ wa so ajẹ́ wípé a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé gbogbo tó wọlé látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ ni ẹlẹ́kẹ̀dẹ̀ àwọn àgbà yìí pé ó wọ́n máa ń pè wọ́n máa lápèjúwe wọ́n máa ń pè àwọn àárẹ̀ kan ní communicable disease ẹtíkẹ́tẹ̀ àárẹ̀ tó lè transfer láti nìkan tó lè ran yẹn máa dáàlì á gbọ́dọ̀ gbà pé èèyàn kan lè káàárẹ̀ ràn wá sotie pẹ̀lú báwo ó ní wàhálà ó ní lọ́mọ annaman akhta'ak ntí o bá kàn ẹ́ làmúyàkú lè yí sí ibà kàdé sàlẹ̀ sọ̀lọ́wọ́ àlọ́sálàm a àkọ́kọ́ yóò ṣe kí ni o yóò kàn ẹ́ wà á nàmá aṣọ ọ̀bà ntọ́ bá wà kàn ẹ́ làmúyàkú lè yí ti àkì a àkọ́kọ́ kò ní kàn ẹ́ ni ó ní rúfin àti àkìlẹ́ wọ̀jà fọ̀tù sọ̀ àti kọ́ gbogbo rẹ̀ wọ́n sì ti gbé gègé sókè sóyè wa àdìsí mi ó ní la àdùwà la àdùwà kò sákòóràn àkóbá wálá tí ara lágbàgbàdá ló kórè ìgbúrò ní wálá la adùá wálá tí ara wálá sọfàrà sọfàrà kò sí oṣù sáfàrà ẹ máa gbọ́ yẹ̀rẹ̀ Yorùbá ní kò oṣù sáfàrà ó ní pé wọ́n máa fi wébi December ní lọ́dọ̀ wa náà pé tọ̀ December oṣù bàbà bàbà àwọn oṣù tí màmá dánwò wa là ẹ gbà yìí pé kúlù sẹ́yìn bíi ẹ̀dùn là gbogbo wa sọ̀tọ̀ ta ni látọ̀dọ̀ Allah ó wà ní hàmẹ́ wala àṣìyà wala àhàmà àwọn ká máa kọ́lá fún bá nìyà hadith ó ní kò sí ẹyẹ òwìwí kí náà pẹ̀lú ẹyẹ òwìwí ìyẹn ní lápẹjú rẹ tá a bá sùn bá ní àbílá lẹ àwọn ẹ̀yẹ kan ló ní àwọn ẹ̀yà ti dé wọn àtẹ̀yẹ kan bá sì tún lè dúró àdánwò kó ṣe kíni fún àti wá rò pé àbẹ̀yẹ nígbà náà ẹ̀yà kan ló má dánwò kó ọwọ́ ọlọ́run ló wà wọ́n bí ìdìní ì àti kíni ìyọ̀ǹda rẹ̀ wọ́n bí ìlìní ì àti pẹ̀lú mọ́ rẹ̀ wọ́n bí mọ́ ṣe àti ó sì fẹ́ kó ṣẹ̀kalẹ̀ ṣùgbọ́n yẹn gbọ́dọ̀ yẹ wọn dáadáa tọ́lọ́mọ wa máa rẹ̀ wá sotie ẹja mọ̀ pé ó tún fẹ́ fà rẹ̀ ó máa ń sànù mọ̀mí ẹni tó bá máa rẹ̀ ó fẹ́ ṣe kíni ó fi sànù mọ̀mí àdéhùn tí afáwà àbúrò rẹ̀ rà gbà wá ó ní má yóò ṣe ìgbèlú mùsùlùmí mẹ́rin wala kini wala wasobi wala hammin wala ghammin wala hadha hatta shawkata yushakwa illa kaffara Allahu biha khataya ó ní kò ní ka mùsùlùmí kan mọ́mìnì kan ẹ̀wọ̀n tó pé muslim muslim mal murad bil muslim huwa alladhi sallama amrahu ila Allah a so-called muslim is someone that's given a total submission to the will of Almighty Allah upon him ẹni tó ó submit pátápátá pé n tó dé yìí látọ̀dọ̀ ta ni Allah ó ní kò wá ní kàn nínú àdánwò nínú ìnira nínú àárẹ̀ nínú ìbànújẹ́ nínú ẹ̀dùn ọkàn ó wá ní tó fi lórí ẹ̀gún àtàṣà òkà yùṣà àkùwà ẹ̀gún tó gùn gan tó yéé wọ́n ní ìlà káfàrà lọ́wọ́ bí àmì khataaya àyàgbọ́rọ̀ òfin pèsè rẹ̀ òun lọ́ba tó jẹ́ pé àwọn bàbá wa lọ́ba asán lẹ́sùn lórí wọn náà ní ìmọ̀ ìdáná kọ́má wá bẹ̀ wá wò ń gbà kọ́má wọn ní tọ́ kọ́má lọ bí aláàrẹ̀ wò ọlọ́run fi ṣe kàfàrà o a gbọ́ yé títí tá a fi kéwò sọ àbọ̀kẹ́ kàfàrà yẹn ni pé kàfàrà sayyihat tó bá rẹ̀ mú mi ọlọ́run ṣe kí ni o yóò fi bẹ̀ sẹ́yìn nínú hadith kan tó bẹ́ kàtúmọ̀ rẹ̀ fún wa ìyẹn pé ọlọ́run tí ẹrú mi ò bá padà tó bá rẹ̀ tí n bá rí pé yóò face challenges kan lọ́dọ̀ mi ń wà jẹ́ kí ni ń wà jẹ́ kó tètè rẹ̀ tó fẹ́ padà yóò dẹ̀ kan àwọn àdánwò kan àbọ̀rọ̀ rẹ̀ lè fẹ́ jáná ọlọ́run wàá fa rẹ̀ sí kótó wa tó bá ti wá fa rẹ̀ sí yẹn kí ni wàá ṣe o àárẹ̀ yóò wà máa fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ ìyẹn ni pé wọ́n wàá máa fi ṣe rífà tó dáradá wọ́n tó wọ́rọ̀ tó nínú ìdúnúbọ̀ náà ṣe wọ́n máa fi ṣàgbéga fún wọ́n tó wàá máa fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ adi hikmatun ani mọ́rọ́t wà ń kó lè mùsùlùmá nasàlùláha asàlámà bá a ṣe wá lórí yìí náà a ní máa sọ pé ọlọ́run fàárẹ̀ kàmí o ẹtì ẹdẹ nínú àdúrà tá a lè dìgbà kọ wa ni pé ẹ máa sọ pé Allahumma inni as'alukal afwa wal afiya fid dunya wal akhirah hàrà àdúrà jáde àṣàmì Allahumma inni as'alukal afwa wal afiya fid dunya wal akhirah náà ìyẹn ló fà á mọ hadisi Ibn Abbas radiyallahu anhu wọn lànà bí wọlé tọ arákùnrin kan rẹ gbàtí wàá sábà fẹ gbọ́dọ̀ sọ fún mi ní lábàṣà tọhún insha láàbà àṣàyàn kò ní jẹ́ ìnira o tọ́hù ìpẹ̀sẹ̀ rẹ ni o sọ àwọn àgbọ̀ yìí tá a gbọ́dọ̀ gbà nìyẹn tẹ́ ẹ bá lè ní mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn kí là kọ́kọ́ àsọ̀bọ̀ ẹlẹ́ẹ̀kejì ilmi yakina bi annahu bi ilmi Allah tó a bá wà dájú pẹ̀lú pé kí ni o látọ̀dọ̀ ọlọ́ ẹlẹ́ẹ̀kẹta summa yatawakkal alayhi ó wá gbára lé ẹlẹ́ẹ̀kẹta sọ abẹ́ sọ̀rọ̀ ta ìgbà yìí ló sọ láti gbọ́rọ̀ rí ìwòsàn which is ọlọ́ọ̀bá dẹ́dà kò sọ fún wa pé ká má wá wòsàn àdéhùn kan wà táwọn afáàmà ń tú fún wa lóríṣiríṣi àwọn ọ̀nà tó pọ̀ jẹ wọ́n ní yadkhuluna aljanna sab'una alfan bighayri hisab aw kama qala àdéhùn Abu Musa ó dàgbà Abu Musa al-Ash'ari ìdàdí sí wa ó ní àwọn seventy thousand kan wà lè jẹ́ láì ní sékìní láì ní sèse ìròṣẹ́ àwọn sábẹ́bí àwọn wo ni ó ní wàá wọn lẹ́bí iná láàyè stẹ̀rìkù wà láàyè stẹ̀sìrìkù àwọn tí wọ́n sékìní láàyè stẹ̀rìkù wọ́n yìí sọ pé ẹ lòògùn wọn kì í lòògùn wọ́n yìí sékìní wọ́n yìí lòògùn ṣẹ́mà àwọn afáàní ó lè rí bẹ́ẹ̀ àwọn kan rárá àwọn kan tí wọ́n sọ pé wọ́n kì í sọ pé ẹ ṣe wíkì àfúnni bóyá pẹ̀lú èdè tí kì í bá ṣẹlẹ̀ àwọn to level ni tó bá kẹ́yìn àti ìyàbá lè látẹ̀mára pé máa ṣe sùúrù tó bá lè ṣe sùúrù bẹ́ẹ̀ tọ́ <laughs> bẹ́ẹ̀ dáradà ni bí arábìnrin kan ó máa ń warapa máa ń gbé ọlọ́ba àforíjì mùsùlùmí lápapọ̀ kí wá lápẹ́ òsì kí kọ́nà owó mi sàn ẹgbọ́n tá ànábì sọ fún sànábì òní kápá ti bẹ́ẹ̀ lọ fún ó ti bẹ́ẹ̀ lọ fún àmì òjòjú bẹ́ẹ̀ lọ ànábì ní so o sì lè ṣe sùúrù fàlákìlì jàǹdà kó o wà lè jàǹdà ẹ̀ṣẹ́ <laughs> ti ní ṣẹ́ni kó lágbára pé lẹ́fù ni alábẹ̀rẹ̀ wa náà màá sì ṣe sùúrù tó ń fẹ́ wà lè jàǹdà ajẹ́pẹ́ yẹn lè látẹ̀ bára lórí tí máa ń kàn wá látẹ̀ wà lè jàǹdà ọlọ́ ó ní àmọ́ bá mi bẹ lọ tí n bá ṣubú aṣọ mi máa ń ṣí bá mi bẹ lọ tí kìtì bá ti ṣubú kásọ ló ṣe kí ni kò máa ṣí Allahu akbar wọn mú ilà fíkì sàhábíyà ẹ wà bọ́ yà àwọn obìnrin ta ni àwọn obìnrin wa tò ní ẹni tí ó rẹ̀ gan fẹ́ ṣí aṣọ lára ó fẹ́ ó fẹ́ ṣí aṣọ lára ẹni tí ó rẹ̀ ṣe àpò pátá wo pè wọlé ẹni tó rẹ̀ ó wá rí pé nínú èyí tó le ní fẹ́ orí kí ni o whereby Oyego was unconscious of that because during that incident she may not know anything she won't be aware of anything ẹni tí wọn alápàdà gbé ọmọ pẹ̀lú pẹ̀lú lọ sọtí wọn mọ kankan tábà ní oṣùgbù kò mọ bẹ́ẹ̀ tí ọwọ́ àdìpé tí mo ń ṣẹlẹ̀ bí wọn ti sọ fún ọwọ́ àdìpé tọ̀hún ní láìpẹ́ ká sọ fún kí kò sí lẹ́lẹ̀ either conscious or what or unconscious so what about we that will always be conscious that we don't be our care abẹ́lú àtọ̀rọ̀ lọ́wọ́ tó ṣe wá ní mùsùlùmí ọlọ́mọṣàlẹ̀ kọ́ dáadáa wa so eléyìí nípa ọ̀nà tí ọlọ́ọ̀ba abẹ́dà tó máa ń gbà mú àárẹ̀ wa àtàwọn nǹkan wo la lè fi ojú ẹ̀ ìyẹn lọ́pàá tó jẹ́ pé mú àwọn ìlàjì tí wọ́n mú wá ọ̀kan náà ní wípé kéèyàn ó lé lọ máa aláàárẹ̀ wò ó jẹ́ ìwòsàn ọkàn ìwòsàn kí ìwòsàn ọkàn kéèyàn lọ bẹ aláàárẹ̀ wò ó tún wá jẹ́ ìwòsàn fálá rẹ̀ ìwòsàn ní fún kíni alá rẹ̀ ó máa ń jẹ́ kí immunity wọn ga ni tẹ́bá lọ bẹ alá rẹ̀ wò tó bá ga sẹ́mìnà náà wá bẹ̀rù báyìí inú ẹ̀ máa ṣe kíni inú ẹ̀ máa dùn ó máa gain strength àwa tá a lọ gba náà àwa náà ò gba ládàá ẹtìkẹ́tì anabi sallallahu alaihi wasallam ó lé yẹn kan ò ní ba alá rẹ̀ wò àyàfi kó máa bẹ lẹ́nu tí ó máa tẹ̀yà àwọn màláíkà títí ó fi lọ́jọ́ fi padà ọ̀ká wà kọ́ ọ̀ sọ ajẹ́ pé orí wà ń bẹ̀ fẹ́ni tá a lọ bẹ̀ wò àtàwọn tá a lọ ṣe kíni tá lọ o so eléyìí nípa àárẹ̀ lẹ́nu wàmà abẹ́nú àrùn ọ̀nà kó lọ àwà nínú ètò hàn àbẹ́ ètò pamọ́ Allahumma inna as'alukal afwa wal afiya fid dunya wal akhirah náà ó pọ̀ pọ̀lọpọ̀ ọ̀nà làwọn èèyàn máa ń fẹ́ wá ìwòsàn àbọ̀nà àbáyọ sí ààrẹ tó bá ń ṣe wọn ara yìí sí èyí tá a kọ́kọ́ sọ ṣáájú yìí olómọ̀ ń bẹ pẹ̀lú ẹni tí kì í ṣe mùsùlùmí gbogbo ọ̀nà ni ó ṣe kí ni o ló fi máa wá wòsàn gbogbo ọ̀nà ni so jọ̀wọ́ kò tẹ̀ látẹ̀mọ́ra torí bá fọyàn jù ẹ kí ni ká ẹgbẹ́ mi wọ ẹ sọ́tí so ó fẹ̀mí rẹ̀ sí mo sí ara nǹkan ó fẹ̀mí rẹ̀ síbi ara tí ó yẹ kó fẹ̀mí rẹ̀ sí ó ti gbàgbé yí pé àti paracetamol àti fensic kódà ẹ tún sọ wípé àti àgbo kódà ẹ tún sọ pé àtọyìn àti wọ̀tẹ́bà kò sí kẹ̀kẹ́ tó lè wòyàn sánú ẹ̀ ẹ ó ní wà ilé ẹ̀mí sásìkà lọ́ òbí rẹ̀ fàlàkà àṣìfàdáwò ìlà òwú tọ́nà bá fẹ́ fara nìyẹn kò sẹ́ni ó lè mú kú ọ̀bá ó wà ní yorí ní kàbí khairin tọ́nà bá fẹ́ ṣòro fún wa fàlàmọ́ dàlífọ̀tò ẹni ó lè dọ́là yẹn gbòòsì tó ti ìyẹn ló fọ̀ tó jẹ́ pé tálẹ́ ìbá bí aláàrẹ̀ wò ẹ máa wà ká tó máa ń ṣe bẹ̀ gbogbo tó yẹ ká kọ́ ni tálẹ́ ìbá lọ bí aláàrẹ̀ wò yóò ní ẹ ṣàdúrà bẹ ẹ máa rò jọ ẹni ló máa rò pé èmi ò ní lọ kálá rẹ torí pé mi ò ní mílíkì ńlọ́wọ́ bá ńlọ́wọ́ àwọn ìyẹn mi ọ lè fún ní tí ó ju mílíkì lọ bó kọ́ lọ bẹ̀ wò lásán ó ti búùsì imú nẹ wọn náà ti gbà ládá ó tún wá ní ìmí tó lè ṣe fún tó lè ju mílíkì àbómi táwọn dọ́tọ̀ fún lọ tánà ìgbàdébí aláàrú ni ká máa sọ pé aláwọ̀ bá rò bẹ̀ nẹ́ẹ̀sì. Allahumma rabban nas adhib al-ba's mú ìnira kúrò wọ́n ní wá ṣe wá wòsàn anta shafi torí lọ́ba tí máa wó nísàn ẹ́ anta shafi wọ́n ní láṣì fàá láàyè náà fi ẹtì ní jeans kò sí wòsàn ẹ̀ láṣì fàá òkè ayàbí ni ó ìwòsàn rẹ̀ ó wá ní ṣìfàá ìwòsàn tiẹ̀ nìkan láàyò bá a bẹ̀rù sá ọmọ òun ni kì í fa ìlera kalẹ̀ wọn à ever discharge yẹn lọ hospital nìkan ló ti ní hundred percent heal rárá yóò lọ máa manage díẹ̀ díẹ̀ tó kù ni pé you try to visit us maybe after two weeks pé ẹ lọ máa rest after wọn wà á tún kó oògùn kó bá ti yẹ kó ẹ ká kó oògùn fún mọ àbí ó yẹ ká ní ká withdraw gbogbo oògùn pé máa lo ara ẹ ti yá wọn wò ó pati ìlú lágbára mọ kó làwọn máa tàn yẹn tó ní ẹ máa ẹ kó padà wá. ìgbà máa rí pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ tí ó sì rówó ìyẹn ọlọ́pàá tó jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọlọ́run fàdánwò kan ó lè jẹ́ ká kẹ́kọ̀ọ́ lára àwọn tádánwò bá dé eléyìí tí múmi ní gbọ́dọ̀ mọ̀ ní ànábì ayúbà alayhi salam ìtàlá ọgbà òbí máa wọ̀ di ọlọ́run fàdánwò kan pẹ̀lú kí pẹ̀lú ààrẹ ó lè ṣàlàyé bóun lòún ṣe wò sàn bẹ́ẹ̀ bá ti gbàgbé gbogbo yẹn tó ti alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ta lè kọ́ lára ànábì ayú pẹ̀lú gbogbo tá a bọ́ọ̀lù anábì ayélujára ṣe rí ààrẹ sí ojú wo ló fi wò kí ni gbàgbọ́ rẹ̀ lórí ẹ̀ nígbà tí ó pariwo sọ́ba adẹ́dà tó ti yé ó ní wa ayúbà ìnáda ọba ayúbà nígbà tó ṣe kí ni tó ń pe ọlọ́run rẹ̀ tó bá rẹ̀ wá tára mú pé àwa kí wá ló wí àní ìmí masaniyadun ẹ pé àwa àpá àbí àdábẹ̀lẹ̀ àbíyá fìtúwà máa Allah ẹ̀kọ́ táwọn anábì ọlọ́run máa ń bá àwọn tàmà ń bọ́ lọ́run ṣe kò sọ pé rọ́bì ẹ antalẹ́bí masani abidu ìrẹ́ ló fi nira kàn mí tí wàá lọ sí i ó ní kí ni rọ́bì ọlọ́run masani abidu ìnira kàn mí kì í ṣe wọ́ torí ìmọ̀ bóyá tó fà mí ni bóyá bóyá bí kan kò tiẹ̀ yé mi bẹ́ẹ̀ kò sábì tì náà sọ́dọ̀ ta ni sọ́dọ̀ àlá ó ní àní masani abidu ìnira kàn mí wà á ń ta arahamu rọ̀hìnì ìrẹ́ lọ́ba tó sì mẹ́rin gini tó mọ̀ ń kẹ́ni ju kẹ́nikẹ́ni lọ tó bá fẹ́ dọ́kítọ̀ ni kò sẹ́ni lè kẹ́ni ó ti gbìyànjú kò sọ́nà kí lọ́lọ́ sọ fún fastajabina lahu ọlọ́run tó sọ adẹ̀dá lóhùn ó wá lọ fún àtẹ̀lé fakashafuna fàyè fakashafuna àwa sì payá fún má bí ìmìdòrò ní tó yẹn fastajabina fakashafuna fastajabina fakashafuna fáfú wàfáfú ìsìtàjáfúnná bá a ṣe ń ta lóhùn náà là ń ṣe kí ni o àárẹ̀ máa ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́sí máa bẹ lọ tí ó sì máa mú kú o lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó sì máa mú kú o fastajabna fakashafna máa bẹ ènìyàn dùn wà á tẹ iná àdá wà mítìlá wà máa wà á nàta ní ẹ̀yìn náà wà díkìrọ̀ wọ́n ní mo bẹ́ jẹ́ ìrántí lẹ́nu kí o lílẹ̀ àyè ìyẹn ní gbogbo ẹni tó bẹ́ ń sìn ọlọ́run ajẹ́ pé àárẹ̀ náà wà nù tá a máa fi gbà fọlọ́ tá a fi jẹ́ ìsìn wọ́n rẹ̀ mi ò dẹ́gbà wà lásìkò ìta ń lọ òun ṣe kéde tó jẹ rẹ̀ kẹfẹ́ ṣèké tí ìgbìnà máa rí ara tí ìgbìnà máa rí kẹrin tó pé tí yàn bá ti sí fún yàn kò lè lo òjíṣẹ́ ọlọ́ tí ò ti sí kò lè lékè mi ò lè lo tó gbà dẹ́bi ṣe dọ́kítọ̀ nítorí bí wàá sáré díẹ̀ àdábi ṣe kí o tálà mẹ́rin sọ̀rọ̀ náà wà lọ́sọ̀rọ̀ bọ́ọ̀lù ọlọ́wọ́ rẹ̀ ṣe júwe rẹ̀ ó ní wà máa Muhammad illa rasul òjíṣẹ́ ni so he's not a medical doctor gbogbo ìta fẹ́ sọ ìkíni o àyàbá tó wọnú ayé wa ma arsalnaka illa rahman lil alamin náà so tí gbogbo lẹ́yìn bá ti wà lórí ẹ̀mí ẹ̀ èèyàn pé àbáyọ wà dáadáa sọtí anabi ayọba alẹ sàlẹm bó ṣe sọ ní sọlá tàlàbíyà àlàkà yẹn sọlá tìkì ní sọlá tàlàbíyà tẹbá dá yẹn mí ibi tó ti ń sọ̀rọ̀ yẹn sọtí tó ti ń sọ̀rọ̀ anabi ayọ pé àwọn abẹ́rẹ́ pé bóòlù ọlọ́run ṣe wò sàn ẹtikẹ́tẹ̀ bóòlù ọdẹ kìíní bó ṣe wò sàn ó dà kí sọlá tó sọfàt àwọn sọlá tó sọfàt náà ló máa jẹ ó ní ẹgìrì ẹrùkùd ẹrùkùd bèrè jìlì okut birijilik fẹsẹ̀ rẹ gbolẹ̀ ẹsẹ̀ rẹ fisegini fisẹ̀ gbolẹ̀ wọ́n ní hadha muktasalun báàrídùn wa sharab ẹsẹ̀ rẹ tó fi ń gbolẹ̀ yẹn hadha muktasalun n tó bá jáde ń bẹ̀ muktasalun ó máa fi wẹ̀ fún tíbo fún títa báàrídùn yóò tutù ìgbóná yóò kú ọmọ wa sharab yóò wá jẹ́ mímu fún tó lè máa ìmí ìtọ́tún lóhùn germinate láti bo láti inú. No wọ́n máa ń pè ní mustashfa ayubi mustashfa ayubi bó o lọ lọ́hún ṣe mú anabi ayubi lọ sí kíni lọ sí ilé ìwòsàn yìí. so tọrọ bá wá rí báyìí tó bá jẹ́ pọ̀rọ̀ àárẹ̀ bó ṣe rí ni àtìgbàgbọ́ wa lórí ẹ̀ àti ọ̀nà àbáyọ tọ́pọ̀lọpọ̀ nǹkan kan ò ní tí kàn wá eré ń tá àmọ́ sá wípé ẹ sáwà gbogbo ọ̀nà ẹ sáré kí ni gbogbo ọ̀nà sí gbogbo ọ̀nà gbogbo ọ̀nà tá yẹn sáré rí wòsàn ni kí ló fi náà ló fi máa lè rí wòsàn kó fi wòsàn ìwòsàn rẹ̀ kó fi sára kankan ìnáma amúlùú ìlà àwọn àdàṣà yìí ayẹ́kù àṣẹ rẹ̀ tó bá kàn tó bá ti fẹ́ ayẹ́kù dára òkú fẹ́yàkù sọtí so àwọn alámọ̀rí ó gbọ́dọ̀ yí wa dáadáa nípa ètò ọba dẹ́dà lórí wa tí ààrẹ bá dé ìyẹn ló bá dé múmi ní ìsàdédé wá ní ìwòsàn anywhere anywhere anywhere it's not anywhere that is why tó bá ń rẹ̀ wá tá a bá rí i pé ó ń rẹ̀ wá ó fẹ́ ṣe díẹ̀ ẹja máa bẹ láàrin àwọn ọmọ ìyá mùsùlùmí kó kà má jẹ pé we just been fall ourselves into a victims In any hands, especially those of us that came from the house whereby the understanding of this sunnah is not really there the deen is not there you have to be conscious of this Because whenever you are unconscious, you won't know who will be very close to you. What type of advice they will be giving to you or your parents? They will just say, ah, ó oh, rẹ̀ ọlọ́run kọ́ àjò. Ọlọ́run ṣe kí ni? Kò kọ́ àjò. So you may be taken to anywhere. Kàáfíìn whatever títí náà bá lọ dé báyà ńkọ́. Tó bá lọ dé báyà ńbẹ̀. So tó bá rẹ̀ wá, a gbọ́dọ̀ láwọn àsọ̀lẹ̀ kan tá tètè máa sọ. A gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ kí la gbọ́ yé kó tó di pé yóò rẹ̀ wá. so a gbọdọ gbọ́ àárín àwọn wo la fẹ́ máa wà tí ìjọba tí wọ́n ṣe náà á tún tètè call attention ara wa so yẹ wa so eléyìí làwọn kaka tó gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ gbọ́ dada kì í pé wákàtí rẹ̀ wá kankan bàbá wa kan ọlọ́ọ̀bà àlejò ọlọ́ba àforíjì fún àforíjì fún méjì so ti ọ̀rẹ́ ọ̀kan á wò wọ́n bàbá tí mò ń sọ yìí ọlọ́ba àforíjọ nígbà tí mo sì ń sọ pé wọ́n ṣì wọṣẹ́ wọ́n ti wà more than eighty something years or close to ninety nígbà yẹn àwọn wà ní uch so gẹ́gẹ́ bí ìṣesí wọn tó ti mọ́ wọn La náà ní sábà pàṣẹ sí bí wọ́n fẹ́ mọ́tò náà kí wọ́n tán wọn láì kọ́ sábà fara tẹ̀lé gbígbà kí wọ́n tán sábà tẹ̀lé gbígbà lọ ọ̀rẹ́ ọ̀kan á wò náà àgbàlagbà bí wọn náà bí ó wá dé bọ́nà aláàjì kí ní ṣe báyìí ara yìí ti pọ̀ ju níjó nínú ilẹ̀ wà gíní kan náà lẹ̀ ṣe eléyìí tó wá dé ní ìsìn wọ́n sì tún ní ẹ tí wọ́n pẹ́ lọ síbítù ẹjẹ́ àfojú mi wo kíní o àwọn àgbà ló wá ń díẹ̀ o nítòsí dájú ni pé ẹjẹ́ àtọwọ́ lè bọ̀ o èmi ò tó tó bá rí bẹ́ẹ̀ ẹ sọ fún àwọn ẹyẹ ní wọ́n yọjú sí mi ká gbìyànjú kan kábẹ́ àwọn àgbàlagbà lọ́wọ́ ẹ̀ alájọ wa ni mo ti gbọ́ ọmọ wọn ló sọ ọ̀rọ̀ yìí fún mi kò sójú tó súnmọ́ wọn dáadáa wọn nígbà tí wọn bá yẹn wọn dáadáa alájọ wa ni wà fáwọn sùúrù wa ó gbọ́ tí lágbájá ń sọ ni ó ló ní àwọn àgbà ó ló ní àgbà ní ọdún kíni eighty nine eighty wọn ò pa mí láti thirty twenty ẹni tí mo sọ ọmọ ọmọ ọmọ ti wà lẹ́lẹ̀ tí mo ti la ìyàwó bíi mẹ́rin ìyàwó mélòó bí mẹ́rin lápá àbálẹ̀ ká tètè wá já tètè máa lọ ká tètè lọ máa pàdé náà ẹ má dà lóhùn ọjà rẹ tó ti bàbá báyìí oṣù tí ó fi jí náà tó sọ fún àmàlẹ ní pé ẹja lọlé ó ti yá sáàdì lọlé that's what he said last bàtà fi rí látọ̀ púpọ̀ bàbá yẹn ṣe ọṣẹ so ìtumọ̀ ẹni pé ká pọ̀ ọmọ rẹ náà lọ dance to tunes ni kí ni wọ́n ṣe o wọ́n tẹ̀ lọ bá bàbá yẹn nílé bàbá yẹn ó lè sùn wọn lọ́nà yóò wájú bàbá yẹn ó ṣe kékeré kú in the in the midst of what ìwòsàn kí wọ́n bá gbà wá lásìkò anabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba dàda ní ọlọ́run ní mi ò fi ìwòsàn àlèhùn mọ̀ mi sílò síbi tí mo ṣe léèwọ̀ fún wa ìyẹn ti yọ àbí ọlọ́run fi ìwòsàn síbi lọ́jọ́ kí ni

ẹ kápẹ́tì rẹ̀ ẹ ó ṣe kí ni ẹ jẹ́ wò náà ẹ ní ma tó fẹ́ wò kílẹ̀ ma tó ṣe ó fẹ́ kà ó fẹ́ kàró paracetamol tẹ̀ ṣe kí ni ṣe paracetamol náà àbíkí ṣe paracetamol very conscious indeed kò ní lóògùn àti kó ṣe kí ni kó mú content ẹ̀ àwa ò fẹ́ mọ̀ ó tẹ̀ táwọn náà máa ń rìn káàkiri kankan nínú ọkọ̀ ó kú bàbá kínní kan kálá wa láti láti Saudi Arabia ni wọ́n ti rán wa sí nínú mọ́sálásí àwọn àbá wa nílọrin wọn rán wa sí i wọ́n ní káwa gbayé lànà egbògi náà bàbá wa wọ́n sì gbé láwà ní wa gbá púpọ̀ wá sí i táwọn ọmọ tó wà ní ẹ níjọ jimá kéèyàn máa polówó kó máa tajà nínú bó nínú mọ́sálásí so agbọ́dọ̀ wà rí ẹ̀ gbogbo tó bá ti jẹ́ èèwọ̀ àìsí kí ni àkìlì ọtí ògógóró ẹlẹ́dẹ̀ ìgbà tó bá jẹ́ pé nǹkan mi ajá káṣẹ̀ gbọ́ afá tí o mọ̀ ti ṣe kò mọ̀ ti ṣe tiẹ̀ o kò mọ̀ ti ṣe o ẹ mọ̀ kàn ẹ̀ ọdún disturb yourself about those really àwọn kan wà you don't need to just disturb yourself you don't need it tọ́lọ̀ bá ṣàánú yẹn dáadáa tó bá mọ bí tó mọ ti ṣe ẹ ní láti disturb ara yín táwọn kan máa ń sọ̀rọ̀ it's just bíbà tí máìkì àbí ọkọ̀ kan polówó ọjà tó kẹ̀sùn máìkì sórí téèpù ẹ ní kí adégún wà ibi nínú ìjẹ kó ní ẹ ìyẹn lè jájá ajá ìsà aráàmù ẹ mú nọ́ọ̀sì tó ní ká má jájá wa ẹni tí ò lè tu áyà kan kò lè tu kò lè dá tu yes kò lè ṣe kí ni kò lè dá tó bá lè dá tu ẹ kà á fún ẹni. gbogbo ọ̀nà tọ́lọ́run ti dá tó ti dá akọ ajá ọ̀nà mélòó ti dá akọ ajá náà Qur'an sotie tó bá sọ ọ̀nà yẹn fún yín ìbéèrè tẹ́wà bí ni wípé nínú Suratul Maida kì í ṣe kó dá akọ ajá mẹ́ kí ló bó ṣe kí ni ó ní wàkúlù ẹ máa ṣe kí ni ẹ máa ó wá ní mùkálìbí náà kí mo pè é mùkálìbí kì í ṣe kẹ́lù mùkálìbí àwọn nǹkan tá máa dẹdẹ bí ajá àwọn kan náà rí làwọn bá sọ pé kì í ṣe ajá nìkan náà máa fi ń dẹdẹ kí mo pè é àwọn nǹkan tá máa dẹdẹ kì í ṣe ajá nìkan máa fi ń dẹdẹ wọ́n máa ń lo kòkò fi dàjẹ́ dẹdẹ olóògùn wọn fi ń dẹdẹ ẹ̀ẹ́ kí ló jẹ́ àṣà àwọn train àṣà láti di dẹ́dẹ́ tó ti yọ tó mẹ́ta pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ẹlẹ́bẹ̀ àwọ̀tẹ́bà wọ̀tẹ́bà tí wọ́n gbọ́dọ̀ abẹ́rẹ́ kí àlọ́ yẹn ìyẹn lọ́ba tó jẹ́ pé tábà ti gbàgbọ́ yẹn ọlọ́run òfin ìwòsàn àyẹ̀wò mẹ́rin sí lóde kí ni o tó bẹ lé pé ìwọ́n wà sọ pé já lọ́dọ̀ bàbá kan já bomi kan fún ẹnì kan já lórí òkè kan ẹ̀ ṣègbè òforí balẹ̀ ẹ ti kẹ́ wọ́n kà kú kankan fún ọ ní nígbà bá ti mọ̀ tí ò dá wa lójú kájí kí ni kájí ní sí anásọ̀ sálámù mẹ́rin takọ̀ ṣùgbọ́n àti ẹni tó bá là níbi ìrújú kílórí fàkọ̀dé sítábọ̀rọ̀ àlùdí ni wà àlùdí yìí irú ẹni bẹ́ẹ̀ ti wá àmórígbọ́ fún ẹ̀sìn rẹ̀ àti kí ni àtọ̀mọlúwàbí rẹ̀ wà mọ̀ wákọ̀ àti ṣùgbọ́n àti ẹni bá lọ kó sínú ìrújú wákọ̀ á ó ti kó sínú lówó o ìyẹn náà wà á dé ká mi ò ní sọ̀rọ̀ nípa oògùn ìbílẹ̀ egbògi ìbílẹ̀ egbògi ìgbògi ìbílẹ̀ mi ní sọ̀rọ̀ pẹ̀ bẹ̀tí mo lè padà já sí tó wáyà. tíìmù nàbàlùtàlà fẹ́ sọ̀rọ̀ parí prophetic word mercy táǹpẹ̀ ní àtìmú ànábàyí ṣé ànábì ló pè ní àtìmú ànábàyí ṣé ànábì ló pè lẹ́yìn àtìgẹ́lẹ̀ rẹ̀ ẹ̀ lè rí torí yẹn lè bí yẹn ẹ lè rí dájọ́ sọ pé tí àárí tí ibù nàbà rí eléyìí ló gún kò sí èmi kò sí. wọ́n náà tí ibù nàbà rí ó wọ́n mú sọ́lá nù ìyàní is kíníkíní pé mú sọ́lá nù is a, a words usage kan tí wọ́n ń lò ẹ́ tí wọ́n gbà wá fún wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní í ṣe pẹ̀lú oògùn e-, e-, egun ìwòsàn táwọn èèyàn tí ànábì ń lò tàbí ó ṣe kí ni o ó ṣe ìròyìn rẹ̀ fáwọn fáwọn kan ẹ ti lọ́ọ́ dèdè láì rẹ̀ nìyẹn ó lò tàbí ó ṣe kí ni o ó ròyìn ẹ̀ that means ó prescribe ẹ̀ fún ẹ̀ pé ń báyìí àǹfààní báyìí wà ń bẹ̀ ń báyìí àǹfààní báyìí wà ń bẹ̀ lọ lo ń báyìí ó wá wá bá wọn abúlá tí wàá rí gbà ó wá bá wọn látọ̀nà onírànràn ní ìrírí àwọn ahadith báwọn àṣẹ ẹ̀sìn ìjọsìn náà ṣe wá bá wa lónà ṣe kí ni lónà ṣe wá bá wa dábì sí wọn rí ìgbà wa true narration for old problem of sallallahu alaihi wasallam. ó lápá kan rẹ̀ wá ń bẹ báàdù à ìlàjì apá kan nù rẹ̀ ìwòsàn ní ìlàjì apá kan rẹ̀ wà wíkọ́ í. That means it's prevention, So that means Ogunalawa sọ̀rọ̀ tìbù nàbàbí tìbù nàbàbí is not majorly on what? he sign. It can mean prevention is in So when prevention is what? is better than cure. Ó máa ń èyí tí ò ní já ara òsè wá. Lápèjúwe nínú prevention ṣe kábàá níbi fún ọ. Wọ́n lákòrè kan wájú kó Ànábì sallallahu alaihi wasallam. Ó lè lè ṣe ọ náà. Kí ló dé ẹ̀yin kiri hospital ní báwa ṣe máa ń kiri hospital? tó tiẹ̀ ẹ̀gbọ́n tá a lẹbi sọ fún ó ní náà nìkan òun ó ní ìjọ kàlà wa ó ní tí ìjà kiri kò sọ wà fún directly ìtumọ̀ ẹni pé ní tí ìjà káàkiri hospital káàkiri ni pé láàánà kùl àtànàjù à á kì í jẹun àti tẹ́lifà ti kiri tẹ́lifà pa wa ẹ wo preventions precautions àìsè kiri àìjẹun àti tẹ́lifà kiri sẹ́ẹ̀mù ọ̀pọ̀lọpọ̀ wa èèyàn ti jẹun tẹ́lifà sìn ó wá tó délé ọ̀rẹ́ rẹ̀ ah ẹ̀wà ní ó yá ní máa tún ṣe kiri ní máa kú kílẹ̀ màá ti kó sínú àìsàn ní bàbá pẹ̀lú hadith anabi mi tó dé bí asibin na adama ẹ̀ lókè imáà yòókì ní sọ̀rọ̀ bá ó ló ti tó ọmọ anabi adama kílókè ó lókè imáà àwọn òkèlè kéékèèké na sunba tó bá fi oúnjẹ yẹn ṣe ni pé yukim na sunba ó kà bẹ́ẹ̀ fi gbé inú rẹ̀ dúró ni yòókìm náà sùn dáhùn yóò wá pé inú rẹ̀ sí mélòó sí mẹ́ta ó ní ìdá kan nínú mẹ́ta yẹn yóò ṣe kí ni yóò fi jẹun ìdá kan yóò ṣe kí ni yóò fi ìdá kan yóò fi ṣe kí ni yóò fi mí tí a máa pẹ́ni tó jẹun tán bì tó tún jẹun bì ó ní ẹ̀rá kò parí olóde lè ní o bí ṣe àtẹ́tẹ́ ní albatnu wìkọ́ ọ̀dà ọ̀ wìáhùndà wìáhùndà ikùn inú mọ́lẹ́ o ó ní àgbẹ̀dú ilé àìsàn ní ikùn tẹ́lá ti ń kósí kósí kósí kósí kódà ń lo oògùn fún yàn tá a máa ń lò fún atáàmù ẹ̀yìn ní orthodox òun ní kọ́mọ̀jà jẹun wọ́n kà stop yàn tẹ́lá ló ń jẹun ní nínú abẹ́ ẹ̀ tábà bẹ́ẹ̀ treat typhoid typhoid bá wà chronic gan tó bá chronic tẹ́lá ìbátan ṣe they will stop feeding him kọ́mọ̀ á fi dẹ̀ wọ́n wá jẹ́ wá selective so wọ́n wá full time yóò ní oúnjẹ tí ó máa jẹ láwọn kí ni o láwọn àsìkò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí òbá mọ̀ tó bá lọ lé yóò padà parẹ́ ẹni tí táífọ̀dù mú ó wá lọ jẹ wà àbúrò ọmọ méjì kí lẹ́mọ̀ tí ó ṣe wàhálà máa dé èmi rí ní ìjọ ìmọ̀ orí oúnjẹ sí máa ń sáàkù nínú èèyàn rẹ̀ tó bá ti jẹun òkèlè ẹni tí inú tó ti ìfun tó fẹ́ já torí táífọ̀dù jẹ̀fun jẹ̀fun náà máa pè tó bá ti jẹun báyìí gbogbo àkígbà tábàlà bá ti dé bẹ́ẹ̀ báyìí yóò di wàhálà dé torí pé kò tí ì wọ́ ọtí kó jẹ òkèlè liquid ló yẹ kó máa jẹ wọ́n tún máa sọ́run tí ó máa jẹ. so ànábi wọn sọ farakùnrin yẹn pé àwọn òkè ń jẹun akébíyá sí ibà pa wọn. ó ní wàhálà nàkó àtà nàṣìbà táàbà tó wá jẹun ayé kí ni àyò <laughs> so ajakẹ́ tó wá lẹ́wọ̀ ẹ̀hẹ́tì kò ní máa ṣe kí ni o kò ní máa yó èèyàn wá jẹun wọ́n wọ ẹ̀rí hàn àti wá jẹun ní ìsinmi ayé hàn so kò wá bẹ̀rẹ̀ dání wọ́n wá fà á ẹ má tẹ̀lé yóò parẹ́ ẹ̀ so ìtumọ̀ ẹni pé yóò jẹun díẹ̀ so ajẹ́ wípé nínú ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam àwọn nǹkan tó prescribe fáwọn èèyàn tó ti àbí tó nǹkan fẹ́ kí ó máa ń lò wọ́n wá gbà wá fún anú ẹ̀gbà wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ òun ni ìyẹn tó ti yẹ ìyẹn tó ní ṣe pẹ̀lú kí ni o ajẹ́ pé àwọn abẹ́rẹ́ kí wọ́n ní bó lọ́ọ́ ti wá rí tíìmù kí ni o àdàbàbí bó ni wọ́n ti rí ó lẹ́ni ó kọ́kọ́ kó jọ tó ti lásìkò sàádé wọn mọ dákò tíìmù nàbàbí àwọn ìsìláhàtì yẹn kò sí kí ni kò sí lọ́dọ̀ wọn wọ́n ń pè bẹ́ẹ̀ asùn tàbí ìn wọn mọ dákò bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ká dìráì tó jẹ́ ká dìtẹ́tì ó pọ̀ yẹn onídàájọ́ Ibn Qayyim al-Jawzi òun ló ṣe tíra kan tó pè ní kíni àtẹ̀yìnbù àdìnàbàyì ó wá sọ ní tíra kan ó tún wá kó apá kan ní ọ̀rọ̀ tó wà ní tíra yẹn ó kó sínú tíra yẹn tó pè ní zabil mahad lẹ́yìn ìgbà yẹn tó wá rí inú àdáyẹ kan tí Imam Bukhari tó ṣe kíni tó kó jọ àti Imam Maliki àwọn àhàbí tó ṣe kíni tó ní í ṣe pẹ̀lú àdábì ó lò ó prescribe fáwọn yẹn ṣẹ́gẹ̀dẹ̀ ibẹ̀ náà tí wàá mú wa pé gbogbo tó ń fẹ́ sọ yìí o gbogbo tó ní í ṣe pẹ̀lú kí ni o prescriptions ànábì àbí ti máa ń lò. lórí ẹ̀bá kẹrin bó ṣe wá rí yẹn ànábì ò ti torí pé n ti máa ń lò sallallahu alaihi wasallam àbí tí ó sọ fáwọn sàbẹ̀ kí wọ́n lò kò wá hàn mọ́ àwọn pé n tí wọ́n yẹn máa lo ẹ̀ gbọ́dọ̀ lò mí lẹ́yìn rẹ̀ báyìí kò sọ fún ẹ pé ẹ má lóògùn mi o ó ní tàdáwọ̀ ìbàdàn wa àwọn tó sì gbọ́ yé wọ́n ní alábì ní a máa so wù. ṣe ẹ gẹ́gẹ́ alábì bá lẹ́gìn ní ó ní a máa so àwọn ìgbọ́ ògùn rẹ̀ yé that is only ka one means tá a lè ṣe kí ni o tá a fi lè rí wòsàn kì í sóògùn Yorùbá kọ́ ni wọ́n sọ tọ́ba lọ́mú Yorùbá pé ẹ lọ lo oògùn sí kinní yìí o ọ̀tọ̀ ni tí o bá ó ṣe o so bal anabi sallallahu alaihi wasallam wọn lọ arákùnrin kan ní haris bun kalida wọn ló nímọ̀ nípa egbògi dáadáa anabi mọ sọ fáwọn sáré pé ẹmu lágbájá lọ bá kẹsàlẹ yìí ti ń ṣe ìtumọ̀ ní pé kì í ṣe stop wa torí pé ó ní ká máa ó ní ó ròyìn pé ẹ ló ń báyìí ó máa stop àwọn ẹ̀ láti lo àwọn nǹkan kan míì tí wọ́n ṣe kí ni o. so ìyẹn bẹ láti rí àti irú àìdára yìí tí a fa àwọn ẹni kọ́ yé ìjọ institution wọ́n dẹ̀ translate it sí English abẹnú àrùn ọ̀hún bọ́sàbà sàmà fà àwọn sàmàlẹ́sàn lórí. bẹ́ẹ̀ tábà padà a wà rí wípé ntọ́ fún anabi sallallahu alaihi wasallam pẹ̀lú bá a ṣe wá sọ ìtàwọn èèyàn rò pé kẹ́kọ̀ọ́ tí kò dára yìí ọ̀pọ̀ náà àwọn sálàfù kan ò fọ́nà máa o wọ́n ní kò sí fẹ́ pẹ̀lú kí ni o tí kò dára yìí àwọn o ó ní anabi òjíṣẹ́ ọlọ́run lọ́lọ́run pé kì í ṣe kí ni o kì í ṣe dókítà mi fẹ́ tẹ́kítà ìwà pọ̀pọ̀ sóyè wa àwa rí i pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ò rinlẹ̀ tó other side rẹ̀ rinlẹ̀ jù lọ torí kí ni arọ́pọ̀lọpọ̀ àyà náà kàn án tó ti ó ní yá ayò anas kọ́díjà àtìkùn mọ̀ọ́yìzọ́tún mẹ́rọ̀ bíkùn ẹ́ wàṣìfà ọ̀n lè máa fi ṣùgbọ́n wàhúdà ń wàrà àmà lè mọ̀ mí ẹ ti láyé mi.

kò ní sọ̀rọ̀ pẹ̀lú kí ni ìfẹ́ ẹnu ìhùwà ńlá wa yóò hà àyàfi kó jẹ́ pé ntọ́lọ̀ rẹ̀ fi ránṣẹ́ sí agẹ́dẹ̀ ẹlẹ́kẹta bẹ̀ asaru kan abdullahi ọmọ amúlò ọmọ asi rọ́bì aláwọ̀ ẹni wọn ọmọ ayọ́sìn náà látọ̀ ó ní gbogbo tá a níbi ń sọ ní gbogbo ń kọ́ kalẹ̀ gbogbo tó máa ń sọ báyìí gbogbo ń kọ́ kalẹ̀ àwọn kan máa bọ̀ pé káì á iná mú bàṣà èèyàn nínú gbogbo ẹni tì tó bá sọ àyẹ̀bà ń bínú ni ó ń ṣe bá ní ọ̀sán kọ́ tó bá ti dìbò tó bá ti sọ̀rọ̀ báyìí ọ̀sán kọ́ ọ̀sán kọ́ wọ́n bá kọ́ dídí kó bá kọ́ ó bá lọ Abdullahi ọmọ amọ̀ máa sí ó bá lọ bá anabi sọlọ lọ àlùsọlá ó rìn rìn sọlọ kóńtù àkùtù kólà máa sàmì ètò omi mo jáde tí mo kọ gbogbo nǹkan tí bá ti kíni tí bá gbọ́ lọ́dọ̀ rẹ̀ fàmìlà àyè ó ní fọwọ́ ńlá ìlẹ́bí ibi náà sì yẹ di ó ní mo fẹ́ ní tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ búra tọ́wọ́ bá ti ká ànábì là lọ́wọ́ búra rẹ̀ ó la yàgùjù mi fi àdá kò ní jáde lẹ́nu mi ìlàkí ìlàlhàk àyàfó dodo fìlgádọ̀ bí wà fìrì lọ ẹ̀dá mo ń bínú ni àbí mo ń ṣe kí ni yọ so ànábì ọ̀tọ̀ láì ṣe pé kó ṣe kí ni o so ànábì ọ̀rọ̀ táwọn ìgbà sọ tinted the translations or the practical life practical of the Quran ẹ̀dá gbàgbé kíkiri o wáyé o pẹ̀lú àyàtà mú wa ayé ẹlẹ́kẹ̀ẹ́ ni pé wà nù nà sí mílíọ̀n Qur'an máa wá asọ̀kalẹ̀ nínú kí ni o máa wá ṣìfà tábàlọ́wọ́ tẹ̀sírì Qurtubi ó ní máa wá ṣìfà alùpàdé ọmọ ẹ̀jẹ̀ wòsàn ó ní ìrànwòsàn ẹ̀ wájà ìràn méjì ṣìfà olùmọ́rọ́dún kòlù ìwòsàn àárẹ̀ kí ni ọkàn wàṣìfà olùmọ́rọ́dún èsì wòsàn ọ̀hìn. àti ìwòsàn ara bí kò àlè ṣe rí nìyẹn mọ́rọ̀dù ìsì wà mọ́rọ̀dù màánà wù mọ́rọ̀dù ọkàn àìsàn tí wọ́n ń sọkàn ni àìdá kúfúrù hasad kọ́lákì tó ti gíríbà àwọn àárẹ̀ kí ni ń jẹ́ ó ti wa so ibẹ̀ láti rí alukur'an o ìwòsàn ló jẹ́ ajẹ́pẹ́nu tíìpù nábàwí ànábì àkọ́kọ́ kí ni o orí kí ni alukur'an àwọn arúgbó náà sọ hadith tó lálàáfíà ànábì ni itlubu shifa itlubu ashifa min shay'ayn ẹ máa wá ìwòsàn níbi kí ni o níbi nǹkan méjì ó wá asal wabil Quran. ẹ wá ìwòsàn níbi kí ni alasal ẹ pé ashifa al-maddi wal shifa ma'nawi ó ní asal pẹ̀lú oyin wàlkìnì wal Qur'an kal Qur'an bọ́lá tí wàá rẹ̀ al Qur'an àdìsí tí àfàwà Abi Sa'id al-Khudri radiyallahu anhu gbogbo alátọ̀dà náà tó sọ ó ní kuntu ma ashabi fi thalathina raqiban ó ní bàá sàn ní ma ashabi fi thalathina raqiban kama qala fi ma'na al-hadith ó ní mo ń bẹ pẹ̀lú àwọn sàábẹ̀ mi ajẹ́tàtì la jáde abáni ẹ̀dákùn abẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ yín alágbègbè àwọn alálejò náà lára o àwọn onígbà yín lálejò ó náà bá naba jẹta ó láwọn bá sún síwájú díẹ̀ àbá lọ sí kí ni o àbá dúró mẹ́ta àbá sọ̀kalẹ̀ ó ní kò pé wà tí lóyún ṣúgbà yìí náà bá ń pariwo náà bá sáré wá bá wọn nù àgọ́ táwọn wà tó wọn máa ń talé sọ kẹ́mà tẹ́ǹtì báyìí náà bá máa ń ta so wọ́n kàn wọ́n ti níbi àwọ̀ tọ́mọ fi ń ta wọ́n kàn fi irin gúnlẹ̀ báyìí wọ́n dẹ̀ wọn bá ní ẹ dákun alinkun rọọkì wọn bá bá wọn pé ẹ dákun sáré ni tó lè ṣe rúkìá fún yẹn níbi àkekèé tákekèé bá gan àbí sáyẹn mi èmi mo sọ pé àná èmi mo mà àmọ́ ẹ̀ ní í ṣe ọ̀ǹtì tẹ́ẹ̀fì lọ ṣe kí ni o ọ̀ǹtì tẹ́ bá lè fún wa ní fàlàfínà ṣáàtà àgbà táàtì ewúrẹ́ lọ́wọ́ yín àfún ó ní mo bá lọ ọbẹ̀ ó nígbà tí ń débẹ̀ mo rí pé olórí baálé àdúgbò yẹn ni akéèké sàn ó ní fàkọ̀ràtù àléhì súratul fatiha Allahu akbar fàkọ̀ràtù àléhì súratul fatiha ó ní mo wá ka súratul fatiha ti marat salasa marat lẹ́ẹ̀mẹ́ta fàbárí a ló bá dé kí ni ló bá wọ̀ sàn ó ní bá a ṣe gba ewúrẹ́ nù ó là jẹ́ nù rẹ̀ àwọn apá kan náà sábẹ́ nìkan láwọn oníṣẹ́ kíni àwọn ò ní jẹ àtà lókùbí ọ̀rọ̀ Rasulullah títí tá a fi lọ fún ànábì tó ti ó ní bàtà tọ́lọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó la wá sàlàyé tó ṣẹlẹ̀ fún anábì sọ̀sọ́lá wá dáhùn pé wà má alára kàbí àná ìbéèrè ọ̀hún lórí àdéhùn yẹn ṣe àbùkù tó bá sọ̀rọ̀ tó bá dákẹ́ is another thing pé tọ́ tí èsì kọjá ìlànà báyìí oníkò tó wá máa bẹ́ẹ̀ àlábìyẹn ó dá nínú ẹran tẹ́ ẹ gba òun dà ó wá sí kí wà á jẹ inú ẹ ajẹ́pọ̀ sí kí ni o ti ọ̀tọ̀ ráìsì rẹ̀ wọ́n máa ń pè ní asúnnàtú tẹ̀kìnìyà a silent approval or a verbal approval wípé alukur'an kí ni o ṣèfà lọ́pọ̀ ìgbà tó bá rẹ̀ anabi sallallahu alaihi wasallam tó bá ti kíni tó bá rẹ anabi jìbìrìlù wa máa ń bá jìbìrìlù wa máa ń ṣe kíni ó wa máa ń bá kíni yóò ṣe fún ó ní kọ́lá rasulullah sallam liman wajada alaman fi jasadi la jìbìrìlù wa máa ń bá ó ní jìbìrìlù wa máa ń bá mi ó máa ń kà fún mi ó máa ń kí ni o ó máa ń kà fún mi máa wò zàtẹ́ yìí kí ló dé máa wò zàtẹ́ yìí kúrò àwọn ọ̀dọ́ fọlá àti kúrò àwọn ọ̀dọ́ ibẹ̀ láti rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlámọ̀rí sotiye nínú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìwòsàn ni náà arínú hadith mi látọ̀dọ̀ àdàgbà Muhammad sallallahu alayhi wa sallam lẹ́mọ̀ wájàdà alamun fi jasadi ó lárakùnrin kan àbẹ́yẹn kan tí ara ń ro ara ń segin ara ń ro ẹ anábìíní dọ́ ayádàkà alàlẹ́bí ta aláwọ̀ mi jásàdì ó ní gbọ́wọ́ ní tí ń rọ ẹ̀ gbé ọwọ́ lé mojúmọ́ ibi tí ń rọ ẹ̀ wà kọ́ra alẹ́ yìí bisimilá bisimilá bisimilá lẹ́ẹ̀mẹ́ta bi lẹ́ẹ̀mejì tó ti náà wà kánà rasulullah sallallahu alaihi tó ń kọ́ rẹ̀ nínú tí wọ́n máa ń wí ìgbà ahasu bil awujan ìyẹn ti pé bóyá àwọn òrókùn gbà mí yẹ̀ká kọ̀m̀plé orí fífọ́ tó tiẹ́ àwòlẹ́fúnmọ̀ àbí ibà ibà ó ní sọ pé bisimilahi kabir na'udu billahi al-azim min sharri arakin nara wa min sharri harrin náà ilé ìdàgbọ́ àtànàbí kọ́ sọ̀hábà tí kí ni ti orí fífọ́ àbí kí ni àbí ibà náà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà làdàgbà Muhammad sallallahu alayhi wa nípa àwọn ayat tá a kà fún wa nínú al nípa kí ni o àwọn ayat tá a kà fún wa nínú al bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó máa ń ايه عليكم بالشيئين ايه العسل والكمر والقران ó wá nítorí pé ọlọ́run sọ fún anabi sọ̀sálá lọ́wọ́ alukur'an surat nahal ó ti di ọgbọ̀n kan ó pèrè kí ni ọgbọ̀n ọ̀rọ̀ oyin wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́run fi mọ́ àti àní kó lọ mú nínú òkè ilé wàmínú ṣàjà àbíláragi wàmínú yàrùsù tàbí nǹkan táwọn èèyàn kàn kalẹ̀ ibẹ̀ làwọn èèyàn ti di láìpù pé áì tẹ̀ bá kàn yóò ṣe kí ni yóò wà bẹ́ẹ̀ so ẹni tí táwọn ti gbé kalẹ̀ báyìí àwọn ti fi mọ́ ni tẹ́ bá lè gbé kalẹ̀ oyin máa wá bẹ̀ ṣáá so tiẹ̀ wọ́n ní àní tẹ́kìnì nílẹ̀ jìbá lè burú wɔne ne hyɛda de ma yɛ nsu wɔne so ma kuli ɔ awa akpala sɛ amuru mi na la aya kuli mi kuli samarot ani kɔma ɛjɛ nínú gbogbo kini o nínú gbogbo àwọn èso òdodo wasuli kisubula mi fẹ́ tó àyà tó dásùkò tó bá lọ kọsíwájú náà ọlọ́run ṣàlàyé pé tó bá jẹ òdòdó yẹn wọ́n nínú oyin ó ní kọ̀ǹbátà nù ẹ̀ tó kọ̀ǹbátà rẹ̀ Eh? yakuruju mi butu tẹ́tí yakuruju mi butu ni a ajẹ́ pé kìí ṣe kó jẹ òdòdó yẹn ó wá lọ tú kìí ṣe kó gbẹnu tú padà yóò fẹnu fà á tó bá dénú rẹ̀ wọ́n ló ní agbẹ̀dú méjì ó ní agbẹ̀dú kan tí fi ń jẹun tara ẹ̀ body consumption ó wá ní agbẹ̀dú kan tí fi convert láti lè ṣiṣẹ́ ó wá ní yakuruju mi butu ni a yóò wá máa jáde láti ikùn rẹ̀ ṣàrọ́ọ̀bùn kí ló pé o mọ̀kítálífùn ṣàrọ́ọ̀bùn mọ̀kítálífùn nǹkan mímu a different things ibẹ̀ láti rí pé ṣàrọ́ọ̀bùn mọ̀kítálífùn àlùwánù ha we have different types of honey àwọn máa rò pé ọyìn ó dúdú anything oyin yóò máa mú kọ́lọ̀ òdòdó àtàràgì tí máa lè kí ni o àti wọn bá ṣe kó we have white honey red honey green honey black whatever ó ti bẹ́ẹ̀ lórí tó bá jẹ́ kíni tó bá jẹ́ fish ó wá ní fíì ṣìfàáhùn lèmọ́n lìnàṣì níta lọ ó wá ní bẹ́ẹ̀bẹ́ ṣìfàáhùn lìnàṣì tẹ́bá wọ́ọ̀tà ẹ̀ kò sọ pé fíì dàwáhùn lìnàṣì pé oògùn ni fáwọn There's a difference between dawa àti kí ni ṣìfà. Tá a máa gbé ní ṣìfà, ìwòsàn, àfàìlò, làbẹ́sẹ̀ kí ni o? Ogun olùtúràn ẹ̀rọ pé ẹ lọ lù yìí o, gba yóò ṣiṣẹ́. Fí ṣìfà lè nọ́ọ̀sì yóò máa jẹ́ ìwòsàn fáwọn owó fáwọn èèyàn ìyẹn ni pé nígbà tí arákùnrin kan wá bọ́ nàbí sọ̀rọ̀ sọ́lá ìwé àti lọ́la àfíà ìṣítàkà àbákunáwó ó wá ń kọ́pìlẹ̀ pé anábì inú ségini inú rumi anábì ní èsìkì ìhásàlà ẹ lọ fún lóyún ó lọ fún lóyún ó tún padà wá wá ga abákunáyé wá ga abákunáyé ikùn mi ò ikùn mi ò anábì ní èsìkì ìhásàlà ẹ tún lọ ségini ẹ tún lọ fún lóyún ó tún padà wá lẹ́lẹ̀kẹta batni batni arábìnrin èsì àṣàlà wọ́n ìta bẹ́ẹ̀ rìpìtì fún ibẹ̀ ni pé mistake rẹ̀ máa ń ṣe báwọn ẹ̀ máa ń rò pé bóyá àwọn prophetic apps yẹn bóyá wọn ò ń ṣiṣẹ́ a kì í lè ń lò bá a ṣe máa ń lo àwọn orthodox medicine lóòótọ́ a máa ń believe bí miraculous act yẹn la máa ń believe la máa ń believe no sometimes we should accept it as a natural too pé ó máa ṣiṣẹ́ naturally ó ní láti circulate ó ní láti undergo something process nínú ara wa ó ní láti move tó bá fún wa ní paracetamol ẹ̀yin ní wọ́n ti fún yàn paracetamol mẹ́fà yìí pé mẹ́fà méjì láàárọ̀ yìí méjì lọ́sàn méjì lálẹ́ gbogbo oògùn pátápátá wọ́n ní if it persists more than what three days consult your what your doctor ah why you choose to go after a day àwọn ò ní lo oyin a ní lo igbá níjọ́ kan á ti mọ ọkọ pé ah, kìíní kan kò ṣiṣẹ́ o kò ṣiṣẹ́ o. so we have a need láti then àwọn èèyàn mọ̀ pé a ní quantity quantity wà àti measurement àti prescriptions ìgbà mélòó ni ó ṣe kí ni ó fi lò so bàtà alákùnrin yẹn padà wà lẹ́lẹ̀kẹrin ẹgbẹ́ tá a lẹ́nu sàlọ́lá sọ fún mi ó ní kẹ́sìlá bàbá kú káwa sọ̀dà Allah inú rẹ̀ ń parọ́ òdodo lọ̀rọ̀ lọ́wọ́ ìyẹn ni pé ọ̀tọ̀ ni tí a ń ṣe ọ ikun kì í ṣe pé ń rún ọ̀hún látara kí ni o látara alhassan ajẹ́ wípé mìjúlá ti tìgbò nàbàwí nínú àwọn kan gbòógì tí ò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú prophetic medicine ní kí o lóye wa àdánwò rẹ̀ wá pọ̀ láyé lónìí ìgbà táwọn yẹn ti gbọ́ bẹ́ẹ̀ kì í ṣe pé nàìjíríà ẹ wá wo ìgbà táwọn yẹn ló prescribe asal fún wa kò prescribe kò jẹ́ asal tí wọ́n rí ìlú kan nìkan ṣoṣo lórílẹ̀‐èdè ayé gbogbo ìlú ayé lórí ni o ló lóyún wọn gbogbo bẹ̀ ni oyin ti ṣe kí ni ló ti survive ibì kankan lè dáa ju ibì kan lọ oyin ó sì máa lálàáfíà bí n tán jẹ bá ṣe rí oyin ó máa ṣe kí yóò máa lálàáfíà pẹ̀lú tán bá ń jẹ tó bá ṣe rí ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú bá a bá ṣe tọ́jú rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta bá a bá ṣe kó ó wà ní títọ́jú bá bá ṣe kí ni tá a bá ṣe kó oyin rẹ̀ torí pé tí ò jẹ́ kó oyin ó dàbí tá à ń sọ yìí mọ́ ó ń lọ̀nà tá à ń gbà kó àti bá a ṣe tọ́jú rẹ̀ àti bá a ṣe ń lò sóyè wa làwọn yẹn fi hàn kọ́rẹ́jì wa pé ah, ẹ wá ẹ má ṣe báyìí èmi company kan Chinese company lẹ́kọ̀ọ́ wọ́n gba oyin lọ́wọ́ sísá wa kan oyin tó supply fún wọn mi ìlè sọ pé liquid quantity báyìí ká tó wá gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run kára fún wọn gba sample lọ́wọ́ ẹ̀ àwọn tó ń kán fún sample wá pọ̀ bẹ̀tẹ̀ ó nìkan náà approve ẹ̀ ọlọ́ọ̀kan ni kó lọ́ọ̀kì yìí because òun náà kì í ṣe kó lóko yìí ó kàn lọ́ọ̀kì pé sáìdì tó ti róyìn ẹ̀ o ọlọ́run ni kó bọ́ sójú ọwọ́ tẹ́ ẹ̀ mọ̀ pé èbó òsì ní lóyìn àyàkójọ pé kí ni o yóò test rẹ̀ yóò pass some research gbàtọ́ gba research kò tún wọ́n expect nínú oyin wọ́n ṣe kí ni wọ́n bá bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oyin tá grade rẹ̀ grade e ó ní a ó b ó c kò e <laughs> rí effect of what of that one àwọn tí wọ́n ń kó bá wa nípa oyin ẹ má tí màá sọ nípa vetting nursing mi ìbẹ́jọ́ kọjá nǹkan mẹ́rin tọ́lọ́ fún wa nígbà láàyè nìyẹn I will discuss about oyin ẹ about zaitun zemzem màá wá pa so pé pẹ̀lú àkùnrin ẹ̀ pọ̀ ó yẹ kí n ti lọ́ọ́ mi tá a bá sọ ìta sọ yẹn a lè get it right. táwọn afẹ́ fún oyin gbogbo tó yín produce pátápátá àti ilé rẹ̀ oògùn ní gbogbo ẹ̀. tí ṣìfà lè nọ́ọ̀sì. tó ń lórí venom ẹ̀ venom tó ń tàyàn lára oyin oògùn ni venom ẹ̀ bí venom ó máa ń drop ẹ̀ tó bá fẹ́ drop rẹ̀ tó yín bá tàyàn ẹ̀ kéjì ẹ̀ lọ́mọ dáadáa o ẹ mẹ́jà sọ̀rọ̀ rẹ̀ púpọ̀ olú mẹ́jà rẹ̀ pa tó wá kọ́ báwo ni ṣe máa bẹ́ẹ̀ náà mọ̀ oyin táyà wọ́n máa fi ń ṣe wòsàn wọ́n máa fi ṣe wòsàn therapy. partial stroke headache so tiẹ̀ and some other things wọ́n máa fi ń stimulate èèyàn wọ́n máa fi ń boost immune èèyàn ní bẹ́ẹ̀ náà mọ̀ oyin bẹ́ẹ̀ náà mo yin lásán tó pé tó yín ó bá táyàn kì í sẹnu nífi táyàn kì í fi ìyẹ́ táyàn ìdí yóò drop ẹ̀ ní tó bá drop rẹ̀ ní tó bá rí bá bẹ́ẹ̀ ṣe máa ń lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ ṣe máa ń lọ lára san yẹn àyàfi tí ò bá dúró lórí san tí ò bá ti lè dúró lórí san ó máa wú bẹ́ẹ̀ tó bá dúró lórí san yóò máa ṣe kí yóò máa tọ̀ lọ́nà so àwọn ìbò tó wá lágbára ọlọ́ọ̀bà lè jọlá fún wa lágbára dáadáa ṣẹ́gẹ̀dẹ̀ venom yẹn àwọn àlọ́ wa máa ń ṣí nǹkan kalẹ̀ àwọn atẹ́ kalẹ̀ báyìí tóyí bá ti lè bà sórí ẹ̀ báyìí yóò ṣe kí ni o yóò drop bẹ́ẹ̀ náà mi àwọn àgbà bẹ́ẹ̀ náà mi ẹ̀ tó wọ́n tó wá fún machine extract bẹ́ẹ̀ náà mi. bẹ̀tẹ̀ tó kẹwàá tí mo fẹ́ sọ fún wa bẹ́ẹ̀ ní pé àwọn tí wọ́n kó oyin ọ̀pọ̀lọpọ̀ oyin tá a máa ń kó àmọ́ wọ́n rọ̀ọ̀bù oyin wọ́n rọ̀ọ̀bù oyin oyin ò sí oyin kalẹ̀ fún wa táyà mà tó ṣe kalẹ̀ fún kóyin wọn fúnra wọn ni kóyin wọ́n ṣe fún wa a máa kí ni a máa lọ rọrùn wọn ni that is why tó bá fẹ́ lọ wọ́n máa ń gbé kùn wọn ta lórí ọba kan rí ọba kan máa tóbi kàrá yìí orí ẹ̀ máa tóbi ìdí ẹ̀ torí pé òní yé òní produce gẹ́gẹ́ tó dẹ̀ ń lọ wá gbé sáà yìí ni torí pé wọ́n ní sọ́jà wọ́n dẹ̀ láwọn workers. wọ́n ní kéwòké wọ́n ní sọ́jà wọ́n dàbí kéwì àwọn kọ́nà wọ́n ní gáàdì oyin dẹ̀ ní rẹ́ǹjì tó lè lọ rẹ́ǹjì tó lè jẹ́ tó lè jẹ lọ so kí wọ́n wá fẹ́ kó bẹ̀ ní pé tọ́mọ́ wá fẹ́ kó yín kó la ṣe é kó tẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ ò bá ti lè ṣe farada ká máa tàun kó máa kó díẹ̀ díẹ̀ tí ó bá tún wá kó kó ìyé sínú ilé oyin lọ́wọ́ àwa débẹ̀ ó ti yé àwa fún ẹyin papọ̀ mọ́ afárá kílẹ̀ mọ́ láti fún yẹn a ti fún ẹyin mọ́ yóò máa bá kíni jẹ́ fún àpò yìí eléyìí tó wá burú jù òun ni ká tó wá mú kòkòrò yìí ká wá pa gbogbo rẹ̀ mọ́ so kòkòrò láṣẹ kíni lápamọ́ tí kòkòrò bá ti wá pẹ́ nínú oyin kí ni ó máa ṣẹlẹ̀ sóyin yóò máa bó oyin jẹ́ eléyìí tó wá burú jù ni kí ká mọ̀ àpò dáadáa ká wá rẹ̀ mọ́ra wọn èyí táwọn èèyàn máa ń ṣe tí ò dá púpọ̀ òun ni kí wọ́n fi iná smoke wọn tẹ́wá fi náà smoke wọn the smoke kí ni smoke yóò máa ṣe yóò máa ní effect lára oyin àmẹ́yìn tó burú jù làwọn tí wọn ò mọ oyin gbà wọn kàn kó gbogbo ẹ̀ sínú jerry can sínú ibi kan wọ́n sì dé mọ́lẹ̀ tẹ́wá tí wọ́n dé mọ́lẹ̀ èyí tó wá burú jù pé tó wá dé ibi tí wọ́n tó wá gbé sí torí pé ibi tó wà yẹn temperature rẹ̀ wà wọ́n regulate tẹ́wá ti expose oyin sí ibi tó rùn bá ti pọ̀ jù kí ni ó ṣe o yóò bàjẹ́ wọ́n yẹ sí gbóyin sínú fíríjì báwo yẹn ti máa ń rò pé ẹja gbé sínú fíríjì ká pèsè because temperature tó wà ní fíríjì yẹn ṣe regulate tí ó pọ̀ jù mo rò pé yọ so a jẹ́ pé only temperature tó lè ṣe kí ni tó lè ẹ gbógun ọmọdé wọ́n ní keep it in a what in a cool temperature a jẹ́ pé only ní cool temperature kò gbọ́dọ̀ gbóná jù kò sì gbọ́dọ̀ tútù jù gbogbo eléyìí ló wá àfẹ́ tó yẹn wa tí ò jẹ́ kó yóò ṣe kí o so ajẹ́ wípé ìwòsàn tó tóbi tọ́lọ́hún fún àdébí sọ̀rọ̀ àṣàlá láti ṣàlàyé fáwọn ọmọ ẹ̀ lékìní lòye wa ajẹ́ pé kò yẹ kí lẹ́kàn ó wà kí wọ́n má ṣe kíni kí wọ́n má yẹ yìí ọlọ́mọṣà fòye sáyé wa àmúyẹ ká ní kíni ká ní yẹ yìí kò sí burú tá a bá lọ́gbọ̀ yìí kódà kí wọ́n máa fi dá wa lójú pé nínú oyin tó dáa jù lágbàáyé oyin Nàìjíríà jẹ́ kan because nínú oyin tó burú jù lóyin Nàìjíríà wa wọ́n ah, á violent ni mo gbọ́ ni o torí pé wọ́n ń gba oyin wa bẹ́ẹ̀ lọ́ọ̀hún yẹn wọ́n mọ bẹ́sẹ̀ máa ń gba oyin tí wọ́n ní jẹ́ wọ́n ápá then to be white honey ẹ̀rọ yìí báyìí olùfẹ́ white bíi pépà yìí very white honey tí ó funfun gan tẹ bá rí kò rẹ̀ tí ò bá jù báyìí lọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́mọlẹ́ta ní one thousand riyal very costly. so ìyẹn nípa kí ni nípa oyin tó bá ti wá ní í ṣe pẹ̀lú onú pẹ̀lú tó fi inú oyin èèyàn fẹ́ bímọ oyin èèyàn rọ́mọ bí kò lóyún kò lóyún ní kí ló fi oyin oúnjẹ digest oyin kò rí ìgbẹ́yà oyin kò rórun sùn oyin yes àwọn ọmọ sọ kí ni bàbá gbé ha bẹ́ẹ̀ tí oyin ẹ̀ẹ́dẹ́ máa ní diabetes ẹ̀tíkẹ́bẹ̀ náà ṣúgà tó wà lóyún kò ní kó mọ́ diabetes ní kankan ní ìyá ń ṣe ni kódà a máa ń fi oyin dìtẹ́tì kankan ní ìlara wọn yìí bí báwo tàbá bá mọ̀lẹ́tì àbá gbé virus tó bá gbé virus other viruses ṣótiyé tẹ́bá fún lóyún mu tí má ti ń bì tí ń bì tí ò fẹ́ mú yín ẹ fura sí nǹkan mi bẹ̀rẹ̀ rẹ̀ ó ti ní virus yìí ṣe ẹtíkẹ́ bẹ́ẹ̀ téèyàn bá ti láìkì rẹ̀ tí ò sí kí ni kí ni yorùbá máa ń sọ wọ́n ní tó ọmọdé bá rí kí ni tó bá róyìn yóò sí kí ni yóò sàkàrà <laughs> èèyàn wá ní mi ò láìkì rẹ̀ ẹ tọ́jú ẹ ẹ lọ ẹ ọ̀tá so ó lè má láìkì tẹ́sítì àwọn oyin kan bí a bá ṣe kó ẹ ti gẹ̀dẹ̀ bẹ̀ kó wá sọ pé òun ṣe kí ni because we have sweet honey we have bitter honey last year ni and bitter honey so ayédèmọ àwọn ọ̀nà tí mo lè ṣàlàyé díẹ̀ fún wa nípa kí nípa oyin yẹn ẹ jẹ́ ká move lọ sí zaitun zaitun wà nù ọ̀nà kan tálùkùránì mẹ́ńṣán rẹ̀ tẹ̀kọ́ sọ̀rọ̀ oyin àgbẹ̀ ó sọ̀rọ̀ kí ni zaitun torí tálùkùránì ò ní sọ kankan ó ní wàtí wáyé tẹ́wọ́ lọ sí sùràtún nù ó ní aláwọ̀ sára wa ẹ̀ tí wọ́n lọ àbí masal náà ní bí fíìmù ṣíkàtì alimisba wọ́n ní fíìmù jàjàjì láà aláwọ̀ sára wa ẹ̀ tí wọ́n lọ àbí masal náà ní bí masal náà ní bí àwọn akọ̀rọ̀ àná ìkàdé o fi amisbah almisbah fi sujajati asujaja kana kawkabu dudu yuqadu min shajarati mubarak yuqadu min shajarati mubarak ó wá ní zaitunati yuqadu min shajarati mubarak ibi igi tí ń so zaitun igi wọlé o igi alámùbáríkà gbogbo dábàá tálùkù á ní dábàá pátápátá ló jẹ dábàá alámùbáríkà. gbogbo kíkòkè dáadáa ó dákọ̀ ní ó dákọ̀ kíni ụdakọ ó dákọ̀ màálù ó dákọ̀ ràkúnmí <laughs> eh, torí pé tó fi jó dákọ̀ aláǹtakùn ṣẹ́tíkẹ́ kìí ṣe nǹkan ń jẹ ó ti wá the man garlic ó fẹ́ fi ọ̀kan nínú agbára ọlọ́run hàn wá lára lára tó ń kà mí ní ó fẹ́ ká bojú wò ó lára láǹtakùn kí ni ìrìn tó bẹ lára láǹtakùn ara láǹtakùn ló jẹ́ ká mọ̀ yẹn pé kì í ṣe gbogbo aláǹtakùn ló máa ń tàwọ̀ gbogbo wọn kọ́ èyí tó ń tàwọ̀ nù wọn abo rẹ̀ ni yes abo aláǹtakùn ló jẹ́ ló ń tàwọ̀ so òwú tó dẹ̀ ń ta kò ta lásán kílẹ̀ mọ̀ tó ń ta ṣe ó ń ta láti fi wọ́n oúnjẹ ó dẹ̀ ń ta láti jẹ ilé rẹ̀ lófin ní masalu lẹ́bí na takazu min dunillah ká masalu ankabut ó lápèjúwe àwọn tí wọ́n mú ẹlòmíyà sọ́sọ́ bá dẹ́dà lọ́lọ́run lólùjọsìn fún ọlọ́dà bí kíni aláǹtàfún ó ní ìtàkàdàt bẹ́ẹ̀ta ìtàkàdàt bẹ́ẹ̀ta abo rẹ̀ wá mú ilé ó wá ní ìtàkàdàt bẹ́ẹ̀ta inna awhana albuyut la baytul ankabut ilé tó yẹpẹrẹ ju ilé kíni o ilé aláǹta so ajẹ́ wípé ọlọ́run búra pẹ̀lú tí àti wàzẹ̀ ìtù ajẹ́ gbogbo èso tálùkù àti dákọ rẹ̀ nígbà tí wọ́n lọ wò wọ́n rí pé ó lálùbáríkà zaitun anabi sọ̀rọ̀ pẹ̀ dáná bẹ̀ tó yásì tó ti wa wọ́n bẹ̀ tí ń lò kì í ṣe sìn ìdí ẹ̀ ṣe sìn rárá we are talking about fourteen century more than fourteen century. àwọn àmì òní ìgbàtà mi sọ̀rọ̀ ajé tó bá dákẹ́ ni o ṣètù torí pé ó ní èso èso rẹ̀ tó ti ìwòsàn ni. bàbá kan wá bá mi ní jọ́sọ̀ ìjẹta àwa ń sọ̀rọ̀ ra mo gun yẹn kan mo fún yẹn kan ní ṣètù kírísípòsì sí ìdẹ̀gbẹ́ náà pẹ̀lú kírísípòsì mo ní ká máa jẹ́ ṣe mọ̀ pé Yorùbá àtàwa dúdú tó bá dùn lámàṣíkè ni wọ́n tó sì dùn sótìyé ọ̀tá anu ni tó bá ti dùn kí lágbè ọ̀tá anú ni. so bàbá yẹn wá gbé ṣètú yẹn ó gbé pamọ́ ẹni wá gbé wá complain ó ti complain dáadáa wá complain pé bàbá ń gbádùn kíní kankan náà wáyé ah lágbádá sì gbé kiri ìfún mi gbé atọ́ bàbá mọ́ ọ́n ní máa jẹ mẹ́rin mẹ́rin lẹ́ẹ̀mẹ́ta ní àmọ́ wọn àlejò káwọn láìpẹ́ náà ni ó wà sọ́ọ̀tì àwọn yorùbá pé kírísímọ́sì wọ́n pírísáàbù rẹ̀ pẹ̀lú omi iyọ̀ ni omi yẹn wọn ní ká mú so iyọ̀ tọ́lá fi pírísáàbù ẹ̀ kò lè àfẹ́tì síìdì yẹn wọ́n fi pírísáàbù ẹ̀ ni káàtó pé tí wọ́n ti máa ń ṣe tọ́sí jẹ́ ni wọ́n á bù ú gbà yìí ẹ̀ lè jẹ́ nílẹ̀ lárúbáwá ká má bù ẹ̀ kọ̀kọ́ jẹ poison lára oúnjẹ ó dẹ̀ máa control cholesterol kí mo pè cholesterol diabetes o máa ń gbọ́ gan mo ń gbọ́ diabetes gan ẹni tí mo sọ ẹ̀dá ìbẹ̀rẹ̀ partial stroke ni because àyà rẹ̀ báyìí onígbà tí nǹkan dì síbẹ̀ oníbòsàn ṣe gbà á pé à ah, ẹ̀yin lẹ̀ lè jẹ́ èmi kò sí tí ì lè jẹ́ o <laughs> èmi tára o tára ní ara rẹ̀ nù ṣẹ́ ti ní. wọ́n lọ gbé fóun báyìí òun délé mẹ́rin kọ̀ mẹ́rin ni oúnjẹ bíi fifteen wàhálà ìbẹ̀rù sọ̀rọ̀. ó dáná kejì báyìí ó tún sí ó jẹ́ bí ọsọ ó tí ọ̀sán fi pọ́n báyìí ara nǹkan nà gbogbo tó ti sì là ọ̀rọ̀ jẹ́ jẹ́ ẹ̀rín ló sọ fún mi kò wá lè wá bẹ́ẹ̀ sọ fún mi ó wá ní àṣẹ́rù ah, mi tó tiẹ̀ kí ni omi yẹn gẹ́ ṣe náà náà ah, wọ́n fún mi ẹ̀ pèsè àbẹ̀ ọlọ́run ló ń sọ fún yín o mo fẹ́ mú omi níbi tí kí ló crispo seed kátó sọ pé òróró rẹ̀ òróró yẹn wọ́n kà àdàmàdì ara wàhálà tó wà pẹ̀lú àwọn tí kò nàbà lọ àdàmàdì ti ṣe kí ni ó ti wọ̀ tabari virgin olive oil kò dákẹ́ ẹ̀ má mẹ́lẹ́ eléyìí tó lágbára jù tọ́nà ọba àlékè ọlá tó bá fẹ́ rú ẹ̀ ṣe kò ń gẹ́ à ń rí àwọn àmì agbára ọba dẹ́dàlá rẹ̀ tó ti oníkórí ó máa fọyàn mo gbàgbé orí kan tó máa ń orí side headache diabetes àtàkùn lọ àfẹ́ràn so tàbí orí tó pé ó ṣàwọn ó ń persist ó ń persist ó ń persist tí ó ti tẹ́bá ti rí ṣe ètò bá ti jẹ́ the only virgin oil virgin olive oil tí ó ti ẹ̀ka àyàtúnṣe fáṣẹ̀ mi tẹ́wọ̀n bá máa yàtúnṣe fáṣẹ̀ kọ́ ẹ̀ka àyàtúnṣe lókè à tẹ́wọ̀n bá máa yàtúnṣe lókè à kó ka fáṣẹ̀ à sotí ayé máa ń sọ àtàlẹ bàkọ́ra ayé àtàlẹ kò sí ìkíláàsì alákàtì náà sọ kàṣẹ fún ẹ táwọn náà kàkà sínú òzìtú àbílẹ̀ oyin tá a sọ fún alẹ́ kan yẹn náà táwọn náà bùsì spirituality oyin àwọn àka àwọn àyà àti yẹn sínú ẹ tí bá fẹ́ bí ma yẹn jẹ́ kí o fẹ́ bí o lọ àwọn àyà àti kan tẹ̀sí yìí lè wù ládàá náà pé àwọn àyà àti yẹn táwọn afẹ́ àkà ìwòsàn lọ́lọ́run pè á tún wá fi agbára ọ̀rọ̀ ọlọ́run àtúnṣe kí ni àtúnkà ṣòro wà á jẹ́ kí ni so the same thing they do so ẹnikẹ́ni yẹn ó fi rawájú báyìí tó bá fi rawájú orí kí ẹgbẹ́ kó pa gbogbo orí ó kàn fi rawájú orí ẹ̀ gbọ́dọ̀ lọlẹ̀ pẹ̀lú ọ̀dọ́ náà so tí wọ́n bá dẹ̀ nǹkan complain of diabetes so bẹ̀rẹ̀ àwọn èèyàn lè lò rẹ̀ so ẹni kan mo gbé abẹ́ sukùl mẹ́ta like three times a day sùn mẹ́ta. so àwọn ọmọ kọ̀m̀plẹ̀ pé ọmọ máa ń dẹ́bù nínú ọmọ nínú obìnrin tọmọ bá ṣẹlẹ̀ ìdílé dẹ́bù lọ́dọ̀ àwọn dókítọ̀ kí ló dé yẹn o ìjẹ ìjẹ ẹ̀ sọ́jú tó ti tọmọ bá ti lè dẹ́bù kí là ṣe tabarí ṣètò ẹ̀ka àwọn àyà tìyẹn sínú ẹ̀ ẹni kóbìnrin ó máa mú ìyáwó àkàwọ̀ àdébàdàn ọlọ́mọ àṣàlẹ́kùn dáadáa fún tó bá ti lóyún báyìí gbogbo àwọn eh, pregnancy medicine ẹ ti mọ̀ pẹ́ẹ́tẹ́ máa ń kà fún wọn ẹ máa ń kó jọ àwọn obìnrin lè ti mọ̀ tí ọdún méje ẹ máa ń rárá rárá ẹni bá ti máa ń lọ Atlanta ó ti mọ̀ pé tẹ́wá ti lọ Atlanta ó ti kí ni ó kó fún yín ní àṣàpéle wọ́n tún wò títí sí wọ́n tún sọ pregnancy kan ti kan wọ́n pè ní pregnancy care is three thousand five hundred pregnancy care wọlé lóṣù kan obìnrin tí mo ń sọ kì í dára ẹ̀ láàmú rárá tó tiẹ̀ tó bá ti lóyún báyìí yóò sì lọ wá ìgbà yẹn wọn tí ì ṣe àdàmàdì zètúnù alágolo lídà yẹn tó ń kó ló kọ́kọ́ nínú gbajúmọ̀ dáadáa agolo kan ní ọ̀rà tó bá ti rà á báyìí ó ti tán mo láàárọ̀ mo lọ́sàn-án mo lálẹ́ obìnrin wa ń de píìnì mọ́nú àdánwò púpọ̀ tí ẹ jẹ́ nù tó ti lóòótọ́ àtẹ́kábọ̀ yín máa jáde yìí ìjàkúta bí olóyè lè gbọ́rọ̀ jáde ìjàkúta tí obìnrin máa ń jáde lálẹ́ àdánwò nìyà lọ́sàn-án gan tó ń mú yányányá àbúwá lọ ta ikùn ó wá ta kùn ta níbi tá ti ń lùlù ó wá ló ń lòde ẹ̀gbọ́n ọkọ òun kan wọ́n wá ń lùlù bẹ́ẹ̀ wọ́n wá ń mutí yóò gbé báyọ̀ sùn wálé ṣùgbọ́n ọ̀tárìlì ó wà fọ́ọ̀sì láti kókó jáde kò ní láti tàbí nìkan kí ni ó ṣe o ṣètú ìyẹn láti ka àyà àti sí yẹn ni ó mọ̀ fi ra kùn kóra àwọn tó wá máa ń jàǹfààní fún ikùn ọmọ pé kíríkà ní bẹ̀rẹ̀ bí labẹ́labẹ́ àbí ó máa ń là nínú ẹ̀sọ́jà lóbìnrin tó máa ń lára díẹ̀ so àwọn obìnrin máa ń láìkẹ̀ tóbìnrin máa ń lò ó máa ń kọ́ńtù bẹ̀rẹ̀ jù stress na e so ajá pé zetun da fún mímu ó tún wá lábẹ́ kí ni ìpa tí wàhálà bá dé báyà ń sìn tí ò bá lóhùn sùn gẹ́gẹ́ bí ìyẹn ṣe lé lóyún so ti bẹ́ẹ̀ náà ló lè lókiri ṣe tú so kí ló kù abasada wọ́n máa ń pè ní abatu baraka anabi ni ṣìfà min kulli daa ó ní wọ́n sàn níbi gbogbo nǹkan illa al-mautu wàlẹ́ wàlhara àyàfi ikú àti ogbó ní kí ni o abatu sada ilé ìgbìmọ̀ ń pè ní ìjẹ́lá sativa kò sí ìlú tí ọ̀nà táwọn náà dẹ̀tí ni èyí tó dáa jù ó tó gbọ́ bẹ̀rẹ̀ sí sí adulterated tó ti yé ó ní Sudan tí Saudi gan lágbára tó tẹ́bá jẹ́ nísìnyí infinite tí ìgbà máa ń dáyà láàmú kó àti ìgbàgbé virus tẹ́bá ka àyàtò bókè àbátò àyàtò ṣìpá sínú kíni sínú àbátò baraka ẹ̀mí ìsìtẹ̀lú aláìsí ìjù lẹ́ni kó máa mú tó bá mú ní ìsìn ẹ̀rú pé àtó jẹ́ poison wàhálà máa dé ìsìn tó bá jẹ́ pé abátò abásàdá tó jẹ́ ọmọ yìí sèkánná kairo captain ló ń ṣe kò sí mọ́ tó tiẹ̀ tó bá tó ti pé ní abátúkí la pé abátúkí la ká téèyàn bá rí tó bá tó ka àyà tù sínú ẹ̀ yóò ṣe kí ni o so ó máa tán lágbára dáadáa so ó máa ń control blood pressure diabetes as usual kí ló máa ń pè é èyí tó lágbára jù nú ẹ ni kí ààrẹ wọn sì yẹn gbogbo gbà ààrẹ wọn sì yẹn gbogbo gbà kí lẹ́mọ̀ tó ṣẹlẹ̀ sí yẹn immunity rẹ̀ ṣe kí ni ó ti wú so tẹ́lẹ̀ fi boost immunity rẹ̀ oníkẹ́ ṣe kí ni ó wá ní ọṣẹ wọ́n ti ṣe ọṣẹ ó ní tablet so arẹ́gbẹ́ tablet yẹn ìbára nípa gbẹrẹ tí wọ́n lọ ni wọ́n ṣe kí ni wọ́n kó sínú rọ́bà kan wọ́n bẹ̀rẹ̀ tì í papọ̀ báyìí nígbà máa pè é aláìní sí ni so kí ló ti burú jù kẹ́ mú powder abọ́sàdá powder ó lè kí ni ó dà sẹ́nu kó fomi lò láàárọ̀ tí a bá kọ́ jí gbogbo àwọn ọmọ tẹ bá kú lé wọn lọ́wọ́ kálukó fomi sí tó bá fomi sí kó foyé lé níjọ́ náà yóò jẹun bí bàtà fi sí yẹn so yẹn wá dé class ó dé kí n lópe ó dé class náà so ti yẹ so ní sẹ́ẹ̀dì tí wàá fi máa lo Lipton tí ó tún máa dá àbáwọn nǹkan tí ó dá wa lálẹ́ lẹ̀ kan pọ́ abasada pẹ̀lú kí ni o ginger pẹ̀tọ́ gbọ́dọ̀ ló jẹ́ lé tó ti tó bá ti kó bẹ́ẹ̀ wá fún oyin mélòó oyin mẹ́ta sí wá sí ẹ̀rẹ̀ mọ́ tètè jẹun problem tó yẹ máa ní pẹ̀lẹ́ nítorí lọ class ni pé ó jẹun púpọ̀ lọ class yóò ṣe kí ni ló sùn ó tún wá jẹ̀bà lọ so bẹ́ẹ̀ tó bá ti lé lo yẹn gbàdúrà tó bí aago méjìlá ó kàn án wá lé ó rà kí ni àìjẹun rẹ̀ yóò jí mẹ́mórì rẹ̀ yóò jí kiri yóò jí mẹ́mórì ẹ̀ tí o bá jẹun púpọ̀ ẹ máa wọnú Ramadan ọpọlọ máa ń síná lẹ́nu èmi máa láì káfẹ́ ìsáàmù wá sí Ramadan èmi máa sọ fún wa pé ah àwọn ọ̀gá yìí bá wọn lónìí torí mo ti lù rí dáadáa lè sínú àmọ́ tó ń bẹ lọ́wọ́ bá dáadáa tẹ́kọ̀ọ́ bá tó kù tí mo fẹ́ kọ́ ó kù òǹdọ̀gbọ́n tán o ẹ bá bẹ lọ́wọ́ èyí tó kù kó ṣe kí ni ọlọ́run ṣe lọ́wọ́ ọlọ́ba aṣọ́rọ̀ fẹ́ ilẹ̀ ẹ̀dá ṣe lọ́rọ̀ ìṣọ́lá ọlọ́ba pa sí èèyàn kan tí ó lè kárí ìgbà kó bí èsì ọ̀làlá aláwọ̀lá kó wà tá afa ìkàwé. so a ṣe wá ní kárí ìgbà ìwé ìwé ìwé ìwé ẹ bá dé ọlọ́ọ̀ni wà máa ń yẹ tẹkìlá yẹ ti aláwù máa sàràjà gbogbo ẹni bá páyà mi ń máa fún lábàáyọ awu pépì wé fún yìí so wọ́n ṣe máa ń ká wàláì làbí mi ti báyìí inú mi máa ń dùn ní kí ẹ sábà bọ́ ọ̀rọ̀ Ramadan tí ì ní jẹun lọ orí ó sílẹ̀ ni ẹ ṣàkàwùtú kí ìlú àìsí fàárṣàdàmí ìlà tàríkì màásì ṣàkáwùtù tí ó ti yẹ ìmáàmù ṣáfì ló kọrin yẹn ó ní mo lọ bá àfà mi mo ní mi ò rí nǹkan á tó tó ṣẹlẹ̀ mo sọ fún yẹn o fàárṣàdàmí ni àwọ̀ náà ń dẹ́sẹ̀ òun tó wò lórí fóònù ni ó àwọn girlfriend rẹ ni fàárṣàdàmí ìlà tàríkì màásì ó kí n lásìkò olówó atọ́ka mi pé kí n lọ fi kí ni kí n fẹsẹ̀ lẹ́lẹ̀ ó ní fa innal ilma ìmọ̀tẹ́rí ẹ̀ nurun min ilahi ìmọ̀lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wà nurun láyú ná sẹ́yìn pé brain booster òun ló yẹ ni àtàrà sàdá àti ginger ẹ̀yẹ́ lọ pé òun kàwé òun lọ kó ṣe ní lọ ẹni kó ọmọ kò lè ṣe kí ni ó pẹ́ kó tó sọ̀rọ̀ ó ti ga báyìí ta ta ta ta ta ta ta ó dẹ̀ clear ta ta ta àtúbá ní nǹkan mẹ́rin tó lóya ó yí àti kí ni abẹ́sàdá àti kí ni àti jíjà àti nana nana nana leaf ewé nana ìsà tó fi mu ṣáì lọ́rọ̀ ewé nánà máa ṣe kí ni sóòkì rẹ̀ sóòkẹ̀ that means bọ́ìlì rẹ̀ kọ́ fi kí ni ọ̀fọ̀ yẹn sí ẹjẹ́ lọ bí ẹ̀ka ẹlẹ́kẹta ọjà ní zemzem owó pọ̀ púpọ̀ tẹ zemzem lima ṣìrì ìbára arábìnrin zemzem gbogbo tẹ́ bá mú fún ni prophetic message àbí ṣe prophetic message ta ló sọ so tí ìgbà wá ti ń ṣe ọ́ wọ́n sá ti wá zemzem sọ́tọ̀ èyí ẹ fẹ́ rọ bí olóyún ọ̀nà tí ọ̀gbọ̀rọ̀ bá sì inú ẹrù ọmọ rẹ̀ ó ní kí ni o ẹ̀yìn wà á máa wé ẹ̀yìn ọ̀sẹ̀ kí ni kò ṣe kí ni kò máa wé kó pẹ́ sáńsán kalẹ̀ láì kí ni kó sí kò ní ìdíkó kan kankan sí gan bísímìlá ọlọ́run ọ̀sọ̀ pé sẹ́ńsẹ́ mú ti kí ni mú tábà ti kí ni ọlọ́run fún mi ní ìmọ̀ tó ṣe kí ni tó tí ì ní gbàgbé ọlọ́run fún mi ní ìmọ̀ tí ì ní gbàgbé ọlọ́run fún mi ní ìmọ̀ tí ì lébi aláwọ̀ àlẹ́mí ìmọ̀ yàtọ̀ ìwà fáàkì ìmọ̀ àlẹ́mítà ìwà sídìí ní rọ́bì sídìí ní ìmọ̀ kó máa mú wáyé yóò ṣe kí ni torí bá fún ọ̀yàn náà wọ́n lè bu zẹ́mzẹ́m tó fi sheikh wa Najimudin Suleiman ní àwọn ìwọ̀n sheikh àwọn èèyàn oníṣègùn oníṣègùn ìdìbòdé àwọn èèyàn tó wá lọ́sẹ̀ wò pé ta lórí fásitì lẹ́kọ̀ọ́ nídìí mú ọlọ́ba àṣàlẹ̀ kó dáadáa fún bàbá yẹn tó tiẹ̀ bàbá làwọn ṣe wúrà bíi hajj àwọn ń kọ̀m̀plé àwọn wá ní máṣe wá wọ sahara ó ti rè àwọn wọn ti kó wọn pọ̀ àfọwọ́ ní ha ah, ẹ̀wọ̀ ẹja lọ jẹun omi pa ká tó ṣe wúrà omi pa tá a bá ti lọ tún lọ jẹun yóò rẹ̀ ra àwa tá a ti pọ̀ láti nàìjíríà láti ilé àná kankan yóò rẹ̀ ra ẹjẹ́ àṣepàdà ká ṣe kí ni ká ṣe múra yìí gẹ̀gẹ̀ ìgbà o ebi ń pa wọn bàbá ní mo wá rántí pé sèbá nàbì sọ pé zemzem gbogbo tá a bá mo tá a bá mú fún mi àwa kọ́kọ́ lọ̀dí zemzem àwa mú mi zemzem àwa àtàwà fò àwa parí rẹ̀ àti sùkà tó rántí pa àjẹun ọlọ́ba sì dára fún bàbá náà bẹ́ẹ̀ lára ẹni tó ní ọ̀sà ọ̀sà tí ò gbọ́dọ̀ gbà rẹ̀ pẹ̀lú ẹ̀ ó wá dé mẹ́ta ọ̀nà sèbá ní zemzem mo tá bá mú fún mi ó délé lọ́kọ̀ rẹ̀ di pé bọ́lẹ̀ ti sọpẹ́ṣàn ajua kílàkì ó ti tàn kílàkì ajua anábìrì mọ̀ntàṣọ́bàá bisábẹ̀ ìtàmọ̀rọ̀t ẹni bá lè dájú láàárọ̀ ọjọ́ kan pẹ̀lú kí ni ó pẹ̀lú ajua láyọ̀dún rú sùn wàlà síhìn níjọ́ yẹn idán kan àṣàṣì kan ìwọ̀ kan kò ní ṣiṣẹ́ lára ẹ̀ sábà máa ń tasọ̀bà tasọ̀bà tó dájú tí o ti jẹ kankan wájú kí ni o ayẹ́pẹ́ tó bá rẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ti rójú sùn sí i tába ti ń sọ fún mi pé ẹ ó wá ní glyco kìíní kan ó ní kọfí kìíní kan wá ní complications tó wá ní kìíní kan ẹ kà sọ́nà pé ẹ sáfilẹ̀ ẹ má ẹ má wọlé ó ti sún wọn nù ẹ̀yẹ kan padà sọ́dọ̀ ọba adẹ́dà Ewa wá lọ máa bẹ ẹ wá máa lo abasawuda ajuwa zẹnzẹ ẹni tí ò lè lo abasawuda àṣẹ mọ ẹni ma ẹni pregnancy ẹni pregnancy nǹkan ní o lè ṣe kí ni ní mọ̀ lẹ́dí abasawuda àwọn àkírà nígbẹ̀yìn ìṣàlùwà níbi tó tún fi wá lágbára dé àgbọ̀dọ̀ ṣe kí ni kò sí overdose níbo prophetic medicine kò sí kí kò sí ọba tó sì lórí ah ọmọ wa mú wa mú ìdajì kíní oyè kò sí pín ó kàn lè yàgbẹ́ kí náà ṣe gbẹ gbúgbúrú ó kàn lè tó bá jẹ́ kó yin gidi ló Thank you.